aṣẹ́wó wò. ọ̀dọ̀ tí mo lù aṣẹ́wó wò. yáyáyá iná fẹ́ ròde ẹ̀tẹ́ ara mi ò wò. iná fẹ́ ròde ẹ̀tẹ́. ẹ̀sùn mọ́ bí ẹ̀wà gbọ́ ń tó wí. yàrá ìfẹ́ ayérayé. mọ́ọ̀pù àárọ̀ ni. lóko èmi èmi rẹ̀ ọ́ bí bá wẹ̀ ọ́ kò ní sí yàtọ̀ ni ah! bí wọ́n bá wẹ̀ yàn bí ó ti rí kọ́ yìí. mo fẹ́ wọ́n á lórí sọ́lá rẹ̀ apá ẹ̀yìn abalara sẹ́kọ̀ ní jáde sẹ́kọ̀ sí yàtọ̀ ní ìsìn abalara lọ́sọ̀rọ̀ ọlọ́run lóso lóso abalara lóso ababalọ rẹ̀ wọ́n ní ọ̀gbìn ọlá tí ọlọ́kọ̀ yóò dùn lọ́wọ́ àgbè. mo lẹ́ mo lẹ́ o. ọlọ́run yà wò ó. ọba mi bẹ̀ ayé ìṣẹ́lá rẹ̀ yìí múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ o. ọmọ pupa mọ́mọ́ ọmọ mi dẹ́sẹ̀ o. gbèsè kí ló ṣẹlẹ̀. múra múra kí ló ṣẹlẹ̀. gbèsè kí ló ṣẹlẹ̀. múra gbèsè kí ló ṣẹlẹ̀. gbèsè kí ló ṣẹlẹ̀ yé kí ni mo fẹ́ ṣe báyìí. kí ló ṣẹlẹ̀ ọpọlọ wà ọkọ. ọkọ ti náà ọkọ ti náà ṣìwò ṣìwò ṣìwò bẹ́ẹ̀ mo gbé ah, ah tèmi bàjẹ́. lóṣù ayé rẹ jẹ gbèsè ayé rẹ ti bàjẹ́. mo jẹ gbèsè pápátá ah. mo jẹ gbèsè rárá ni o ah. mo jẹ gbèsè gidi gẹ́gẹ́ ni o mo jẹ gbèsè gẹ́gẹ́ ni o mo jẹ gbèsè gẹ́gẹ́ ni ayé mi ta ayé mi ta gan ni o. kọ́kọ́rọ́ ọkọ̀ yìí eh. bẹ́ẹ̀ ò bá rà mí eh. bọ́ọ̀ bá rà mí yóò fẹ́ tó two point five million. kọ́kọ́rọ́ ọkọ̀ lásán kọ́kọ́rọ́ ọkọ̀ lásán kọ́kọ́rọ́ ọkọ̀ lásán. kí ni mo ṣe èèyàn náà kí ni mo ṣe yìí ṣe padà bọ kí ni mo ṣe yìí ní sùúrù tí yóò bá wá fẹ́ ra kọ́kọ́rọ́ ọkọ̀ tó bá yẹ pé èèyàn fẹ́ sí i tí wọ́n bá fọ irú gíláàsì yóò tẹ̀lé. ìyún sì dá yóò fẹ́ tó ìtàn dẹ̀tọ̀ ah! kí ló dé ah! kí ló ṣẹlẹ̀. ta ló lè wá bí sẹ́lẹ̀ lè gan oh. ọlọ́mọdé àníjọ́ débi ń pọ̀ náà wá ṣètì nínú ọlọ́mọdé àwọn ọmọdé ọjọ́ débi ń pọ̀ mọ́tò àwọn tá a ti débi iṣẹ́ ìsìn ọ́ eh. ó yẹ kó ọmọ fún wa ní kó ọmọ fún wa ní respect. mo fún yín mo fún yín respect. bírù kọ́ba ìbá ti ṣẹlẹ̀ ó ní bá a ṣe wọ́n ṣe èèyàn máa ń bọ ọkọ ni ọ bọ ọkọ ni ọ eh. bọ ọkọ ọ dọ̀bálẹ̀ fọkọ ọkọ pé ọkọ dákun ọmọ kọ lónìí ọkọ dákun sí ọkọ dákun sí ọkọ dákun sí àmọ́ ọ dọ̀bálẹ̀ tọmọ bẹ tọmọ yìí lọ tọmọ yìí bọ gbogbo tó bá ṣe lórí dọ̀bálẹ̀ òun ò lè dìde àìjẹ́ kò ní sí. yóò sí apá lára apá lára mọ́mú mi gan o. Ah mọ komi ló tẹ̀lé mi gan já o. ní tó ti ṣẹlẹ̀ lójú mi rí. ó ti ṣẹlẹ̀ lójú ẹ̀ lójú mi rí ah, mọ dọ̀bálẹ̀ mọ bọ ọkọ̀ filẹ̀. mọ ní sùúrù ní sùúrù. Ah, tọ́mọ̀ gba ọ̀bọ̀dá kù sí ọkọ̀ gbogbo tó bá ṣọlá. ifá ti. Eh, ọkọ̀ ọkọ̀ dákú. babaláwo náà wọ́n ti ṣẹlẹ̀ lójú mi ó ṣẹlẹ̀ lójú mi. mi. Fish day. dọ̀dọ̀ pamọ́ fish day buy a rice buy a rice buy a rice beef pamọ́ fish dọ̀dọ̀ day. Okay. how far na how many plate I bring? na don chop. Uh, I no get amala na rice dey o. buy a rice buy a rice buy a lọ́dọ̀ pọ̀mọ́ fish day. Buy a rice, buy a rice, buy a rice. Apa? Apa? Mo ló dúró ń jẹ. Ìyàwó mi ní tó ń jẹ ọsàn mọ̀. Ah, Ẹyin àti pàǹkan láàárọ̀ yìí, sáà ti ṣe láàárọ̀ yìí. Sáà ti pawó ni òótọ́ mọ̀ tí ẹni ìyàwó wa níta hmm. Hmm. oúnjẹ yóò wà tẹ́lù báyìí. ló fẹ́ tó one thousand. ẹ one thousand. baby eh. alpha yeah. how the food na you dey enjoy am. ah e sweet well well. if you finish and you no do you may give me more. <laughs> thank you thank you. Uh, eh, ble ble. ah oga roscoe. ìyàwó wa eh? fún mi ní mi. Uh, okay you wan shop too. Uh, uh, how much you want Uh, same thing. You want like my husband home? Uh, ah, okay, come. <laughs> same thing. Ìyàwó wa mọ̀ bí ọmọ alágbàáyà ọ̀dọ́ mọ̀jọ bọ̀ mọ̀jọ bọ̀ lọ́wọ́ mọ̀jọ bọ̀ mọ̀ lọ́wọ́ torí mo mọ̀ ọ́ o lè torí bó jẹ́ bó jẹ́ ọmọ tí ògbédè wa kó kó fẹ́rẹ̀ tẹ o máa dúró tán sí Ọlọ́run ni o máa dúró tán sí Ọlọ́run yóò lọ tó tó fẹ́rẹ̀ tó níwà tó báyìí. ìwọ lọ́mọ ìyàwó wa ìyàwó wa o omi bẹ lágbàlá wa ìyàwó òrodò mọ́ o olórodò láyé lágbàá ibi ń sèyí omi bẹ lágbàlá wa ẹ bá mi àmú wa ànábì láìpẹ́ yìí o omi bẹ lágbàlá èyí tí ìrọmọ ibo tó náà sí tọmọ yìí. ibo ó náà sí gan. ọmọ dáadáa ni wọn. Ọlọ́run èèyàn tó mọ èèyàn bọ báyẹn àmì òye máa tọ́ bọ̀ ní mọ́tò ọba nìjẹun. lóde. sọ ọ̀rẹ́ ẹdùkẹ́sàn ni ọ̀gá ah ẹ ọ sọ ìyàwó thank you. Eh. wé mọ̀ni money. rẹ́síkò hmm. hmm? mọ̀ni oh. your money na one thousand. n bèrè owó lọ́wọ́ rẹ. one thousand one thousand. same same husband. Eh? i don't understand. same same husband. Uh -uh. Uh -uh. how many husband i get now. Uh, eh, baba ọkọ you go pay me money abeg see i dey ask for my money money for the food i give you See, am i even give you a extra more than one na dash but the rest na one thousand. àwọn oúnjẹ rẹ ṣé wọn lọ kọ rẹ ni ṣé wọn lọ ń fẹ ni ọdún lọ́wọ́ lọ gbàdúrà oúnjẹ báyìí. sọ́wọ́ ah. àwọn ìgbẹ́mi sílẹ̀ lójú ìyàwó ẹ̀. oga ah. rosco abeg now you know send our money with you now oh. i go i go still go go sell food now tell your friend now. àwọn ibà ọmọ my èkó lójú àbó ah, ló ṣe báyìí ó sì tẹlẹsẹ mọlẹ kò kò jẹ kò. mọlẹ bá wò ọmọ ibo mọ bàbá kọ sọwọ oúnjẹ rẹ ọmọ kò lówó lọ́wọ́ lọ́wọ́ lọ. baby eh. tell am make he give my money na i go na me i go sell my market now. ìyàwó rẹ fi mi pa lóde. oga hmm. rosco pay my money now wetin happen. you dey carry food give me back. food wey i put still on top. do so money ah no like that kind hand o. ah abeg now baby wetin dey happen now sanwó rẹ fún sanwó rẹ fún wọn dojú ti ra rẹ. oga abeg abeg abeg it na time na money o time na money o i dey go sell food o. lẹ n ṣe gbogbo bí yàrá. o lọ́wọ́ lòun kò jẹ owó olè owó àjọ owó àjọ rẹ ti ń lọ́wọ́ rẹ ní owó àjọ rẹ ti ń lọ́wọ́ rẹ ní ìfò. baby bless you. Oh, me i go give you. you give me money no which kind thing be this now na this kind friend dey carry. na na foolish man. okay no mind am. all right see you. Ah, I'll carry school day like that. I don't like it. Baby, see you later. Anybody ready? Ọ̀tún ojú ti rà rẹ̀, ọ̀dún lọ́wọ́, ọ̀n gbóúnjẹ wọn kà sàn. Wọ́n mọ wọn mú gbogbo sọ, wọ́n wọ́n fi sínú abọ́ fún wa. Wà á mú ni, ọ̀n jẹ́. Mo wá ń kọrin òsì pé níbẹ̀ lágbàlá wa ìyàwó ròdò mọ̀. Ọlẹ́ ìyàwó lòdò kú ni. Eléyìí ò lè lòdò. Yóò lòdò kú. Eléyìí ò lè lòdò. Kò lè lòdò. Ah! Ọmọ Ibo ṣe lè polójú rárá báyìí. Ẹ bó ṣe gbé mi yílẹ̀ ẹjọ́ ẹjọ́ tiẹ̀ ni àbẹ́jọ́ ẹ. èmi ò fúru rẹ̀ ti bẹ̀ lọ́wọ́ mi kò fi àmọ̀ tiẹ̀ mi kò sọ. ìfẹ́ ayérayé. àpá hmm. àpalára ṣé kìí ṣe pé n tí mò ń rò ní ṣẹlẹ̀ ah. òun náà ni ó jẹ mo mọ̀ pé apá ń dọ́gbọ́n sí i ó ti dọ́gbọ́n sí i tí ò rí bẹ́ẹ̀ ni apá ó jẹunjẹ ọ̀fẹ́ yóò sunrun ọ̀fẹ́ yóò gbowó ọ̀fẹ́ ọmọ yẹn ló sì dá kalẹ̀ yìí lápá tí mo mọ̀ dáadáa apá tó jẹ́ pé kò kàwé àtẹsẹ̀ àtọwọ́ méjèèjì ló ń dún wèrè kò fáìn tí ó bá jẹ́ olórí burúkú lólà tó fa abẹ bàmí lójú jẹ́ tó bá fáìn bọ olúwa ẹ̀ jẹ́ sẹ́mi àti apá òjò tó sí obìnrin obìnrin ó gbà fún apá jù mí lọ sí wàhálà kálólú ẹnu kọlà nísìn èyí tó bá dáná àwọn obìnrin lèyìn ó fẹ́ mi ní fọ́ èmi náà jara múra ara mi ni. ṣe masturbation. Yes. yes. Okay. Thank you, sure. Thank you, Joe. Tell me about your name. It's your space. báwo ni dẹ. ṣé o ti ká ogun àwọn ìbọn tó kẹ. bẹ́ẹ̀ni ma. o dẹ dọ́ọ̀sì wọn dáadáa. bẹ́ẹ̀ni ma. ọ̀rọ̀ iṣẹ́. ẹ kú jòkó àǹtí. iṣẹ́. o ti bá àwọn oṣù pín níbi All right. ọ̀rọ̀ Let's go. Hey, kí wọ́n mú kò kan sọ àpọ̀. Come. mú. igo kan ni. kọ́mọ mu wa. èyí ṣe kọ́mọ mu wa. èyí ṣe ẹ dúná. látìgbà tá a ti débi náà ti mú wa lọ́lọ́kan òjọ̀ kan à ń mú eléyìí tí wọ́n mú wá gbẹ̀yìn nísìn àti ìmúdébì kan tó tún sọ pé kí wọ́n tún mú mi wá. apá jọ mọ́ bínú níbo ló ti ń rí owó gan tó ná gangan kò yẹ ibi tó náwó bí ẹni tó ń tẹwọ́ yìí. rose kókó nílò ntẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò ah, jáde orí wa. ẹyẹ ẹyin. ẹ mi ò ní kẹ́ yẹ mọ́ fò. ẹyìn èmi ò ní kẹyọ mọ jẹun débi tí mo sọ pé kọmọ fò àmọ́ kọmọ lọ jẹun tí mò ń rò ló ń ṣẹlẹ̀ hmm, kọmọ lọ jẹun tí mò ń rò. sáwò sáwò hmm. apá apá apá eh, ṣé kìí ṣe owó àjọ tèmi àti ẹjọ́ ń dá ní sọ́ọ̀bù wa lọ́hùn lọ gbà ló fi ń pa ìgò lẹ́kún báyìí. ó ṣe bí kí n sábò wọn lórí ṣe èèyàn tí ọba tí mo bí ẹgbẹ́ rẹ ti là hmm. yóò ti mọ sáré kinu èmi sórí blessing olólùfẹ́ mi hmm. <laughs> olólùfẹ́ mi hmm. òun ló dá lọ́la ó fún mi lówó rẹpẹtẹ ó ní kí n lọ ra bàtà tó yá yìí kí n ra sọ síra mi lọ́rùn èmi wá wò pé owó téèyàn fi ṣe fàájì èèyàn ní fi kọ́lé ni mo fi ní kémi àti ìwọ ọ̀rẹ́ mi kájọ ṣe fàájì ah, owó òun sì kọ́ rẹpẹtẹ ni ó rẹpẹtẹ bẹ́ẹ̀ni rẹ bá pẹ́ jù náà yìí eh. gírísì àti pàfúmù tó yáàyè gan eh. wọn gbé bá wa bí. <laughs> blessing sa. gbogbo ẹ látọwọ́ blessing olólùfẹ́ mi. blessing. blẹblẹ e blẹblẹ. blessing. ọmọ tó yáàyè mi. ẹ eh, mọ bínú apá ṣé mo lè béèrè béèrè kan lọ. ọbẹ̀ kí ni ọ̀bọ fi so orí gangan tí náà kí o ṣe. ọbẹ̀ bútúfù. ọbọ̀ ọ <laughs> ọ̀bọ̀kun powder ni. Oh, oh, láìsí makeup ọ̀bọ̀ beautiful. ọ̀bọ̀ beautiful. Ah, yes. mo ah, gbọ́ mo gbọ́ mo gbọ́ sọ ma pé o ti máa ń sọ tipẹ́ tí mo máa ń bọ̀ fi mo máa ń gbọ̀n dànù tẹ́mi èrè èrò mo lọ rò nínú ara ẹ bóyá òun rò nínú ara ẹ pé bóyá o beautiful jù mí lọ. Ah, eh, dànù dànù. gẹ́ apá. gẹ́ apá. gidi mọ̀ wá. Eh? má lọ bọ́ sísà wá wọ àwọn olófò olófò eh? onímọ̀ ń bínú ológo eh? <laughs> ológo lèmi. <laughs> apá apá hmm? jọ sórí kan fún mi fẹ́ kó lọ nínú ẹ̀mí gbígbà tí ẹlẹ́mi ṣubú sọ́ọ̀sì hmm. kó dijú rẹ̀ mọ́rí hmm. kó wá kó wá gbé kámẹ́rà báyìí kọ́kọ́ kọ́kọ́ fọpọlọ yọ ìlà kó lẹ́ẹ̀kẹ́ mi kó wá gbé fèsì mi àti ẹ̀sìn rà báyìí kó wá yà sẹ́fì kó sa para kó wá fi ọpọlọ fọ́ kó kàn wo àwa méjèèjì mọ wo la mọ kò sí là ń bẹ tàbí hmm. kò sí là ń bẹ. ọmọ bíútífù jọrọ ìníwò kétékété ìníwò wà ìwọ rèé rosco wọ rèé kó ń bẹ kó dídò ah, ọ̀dà rárá ọ̀bùrẹ́ wà ah, pápápá. o sì gbé lápò mi. pápápá ọ̀bùrẹ́ wà. dùnà photographer ti ń bẹ nínú ọpọlọ rẹ orí rẹ ti burú dànù kò mọ sẹ́ni irú kámẹ́rà wèrèwé ló gbé dání. Ah, irú kámẹ́rà wo irú ọ́fíìsì wo ló ti fọ́ irú stúdíò wo ló ti fọ́ kíní ọpọlọ ọpọlọ rẹ ti dúdú ọpọlọ ọ́fíìsì rẹ ti ọ́fíìsì ti bẹnu ọpọlọ rẹ ti dúdú. kéde kiri báyìí mo rí o rí mo bú tútù jọ lọ. àbí black and white ló fọ ni. kọlọ ni kọlọ ni <laughs> ẹyin a èmi ga ìwọ kúrú. ẹyin kúrú <laughs> wọ́n kúrú. wọ́n tọ́ jẹ́ pé agùnmọ́nìyé nu ni ọ. agùntàn sọ́ọ́ lò lèmi. agùntàn sọ́ọ́ lò lèmi àgùntà sọ́lò lè mí. mọ̀jò dúró ni. kò sí jọ mọ báláǹsì. ìdájọ́ dúró ká bá wọn. ní mọ báláǹsì kí ni sọ. dájọ́ fò sókè. Ah, mo lè fò ẹyìn ah. ní. mo lè fò mọ báláǹsì. ìgbà tá a ó dẹ̀ ní style kan tí mo fẹ́ báyàwó yín ṣe o very nice style. no no ẹ má wọlé o ti ní eh. style ta choose ká kúrò lè yẹn ní kẹ bá ṣe ṣe gbọ́ ìyẹn náà dẹ̀ wá fáìn ò bọ̀ kò sí wàhálà ṣá bí a tó bá di next time tẹ bá wá tí bá ṣe máa láìkẹ́ gan. ẹ ṣe lè nù. tẹ bá wá next time. Hmm, kò sí wàhálà. hello báwo ni mo máa pẹ́ padà tí mo bá ṣe tán ibi tí mo wà mí lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀ ok. jẹ́ ta nìyẹn. èèyàn. ta ni èèyàn àbáwọn girlfriend ẹ. dẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́. serious. ẹ má sọ fún mi pé tí ń jowó àǹtí. Ah, ẹ jẹ́ ń jowó ọkọ wọn lóde honey ó di kan àwọn tó bá wa fọ mọ́tò yẹn bí àwọn ti ṣetán. wọ́n ti máa ṣetán kò nídìí kí n pè wọ́n jẹ́ kí n lọ gbé e. fọ́ọ̀nì máa fi mi nìkan sílẹ̀ níbi àwa wá lọ nínú ìlú máa lọ má fi mi nìkan. Ah! ayé ẹ ṣé báwọn ọ̀nkú àwa kọ́ náà fẹ́ rí ẹ̀yin náà fẹ́ rí àti pé ṣẹ́yìn náà láìkí bẹ́ẹ̀ ṣe ń kí company wa ni. ẹ fi style support ẹ nìyẹn o àbí jẹ́ kí n ṣe fẹ́ jẹ́ kí n. ló sà ah mo ti parí ẹ mo ń nù lọ́wọ́ gan ni mo ti bẹ́ẹ̀ nù tán ẹ ti ń bọ̀ ah kí máa ń gbé wá níbo lẹ wà ẹ owó dé ní ẹ ní dìbò gangan lówó dé bẹ́wàjí beauty salon bẹ́wàjí beauty salon. ẹ màá bá yín gbé wá bẹ́ẹ̀ ṣe pé mi náà nísinsìnyí màá bọ́ sínú bọ̀ sà ẹ dákun ẹ o ẹ pa fóònù o torí mọ àdúgbò ń dáadáa o gbọ́ màá béèrè lọ́wọ́ àwọn èèyàn náà ni ọ̀dọ̀ àfà kí ni pé mọ̀ pẹ̀lẹ́. ẹ ká sùn sá. ẹ lẹ. yes sá. Um, àdúgbò ilẹ̀ ń gbé. mo iṣẹ́ yín báyìí ni sá. ok ẹ ń ṣiṣẹ́ ń bí. bẹ́ẹ̀ ah. ẹ jọ ṣé kò sí là o. Um, ṣé èmi ni mo báàkì mọ́tò yìí ṣébi tí mo báàkì ẹ̀ sí o kò bad. Um, kò bad rárá. parking space náà. torí ìkan lára àwọn mọ́tò mi ó dẹ̀ jẹ́ mọ́tò tí mo fẹ́ràn jù. ok sọ ti yé yín. ok ó ní mo gbé wá ẹ. ẹ jọ sálọ̀ kan ni mo ń lọ nínú complex ah salon salon. salon kan nínú complex yìí tó ń bọ̀ èwo ló ń bọ̀ lẹ́yìn. ẹ èwo ló dáa jù nínú gbogbo àwọn tó wà ní tó dáa jù tó fáìn tó wọ̀ jù. tí bá máa wò ó ah, àwọn salon àwọn salon gbogbo wọn náà ló ní um, but then bí a ti sọ pé bẹ́ẹ̀ wà jí beauty collection. ó oh! ònu oh, bẹ́ẹ̀ wà jí beauty collection bẹ́ẹ̀ wà jí gangan bẹ́ẹ̀ wà jí báwo lọ̀gá wọn ṣe rí. ọ̀gá wọn kópa. gbayì ó dà gbayì ẹ níyà wèrè ah, ibẹ̀ gángan ni mo ń lọ àwọn tó àwọn tó bá wọ ojú tó fine sísọ fún wọn tó ń da. tẹ bá ti dàgẹ̀rẹ̀ lọ sọ́nà ẹ̀yìn ẹ máa rí bẹ́wà jìbìtì collection. ẹ wá ẹ jọ ṣé ẹ lè sọ̀rọ̀ kan fún mi ẹ má bínú torí mọ́tò yìí special sí mi gan o so ti yẹ yín ah, mi ò mọ̀ bóyá ẹ̀ kanjú ṣe ẹ lè bá mi dúró ti mọ́tò yìí kí n kàn fi lọ kí n fi dé mi ò lè lójú bí wọ́n náà lọ. Ah, fún kí ni màá ṣe dúró ti mọ́tò. kò ní lọ bẹ́ẹ̀ má fún yín lówó. Ah, èyí tẹ rí èmi ṣé mo jọ security ni àbí mo jọ kán ní àwọn pa yìí. ẹ rádìó àwọn tó bá ti ibà ẹ àwọn security wà tó ń ṣe mọ́tò yìí wá ṣe pé ìwọ̀n ìjọba ìwọ náà mú tó fa nísìn ká ti jẹ́ kí n lọ ni má ti lọ má ti dé èèyàn kan ní má jókòó lẹ́gàsì bíbá yìí. ṣùkọ́jà bí ti ń bọ̀ ni. mi fún un ibi tí mo kú tí mo jìnnà àmọ́ nǹkan ní ìtàn ìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí mọ̀ lọ fọkàn yín gbà nǹkan. torí ẹ ló ṣe pẹ́. ọlọ́run jẹ́ ajẹ́ gbèsè òrè ẹgbẹ̀lẹ́ èló ló wẹ̀ ọ̀dàmẹ̀lẹ̀ hmm. two thousand naira dúró àfọ bí àwọn ẹ́ńjìnì àbọ̀dúgbọ́ná. ọkọ ẹni tí wọn expect today ni. wọn ti dé ẹni tó dá mi dúró lélẹ́yìn. àwọn kò kí lẹ́tà yìí náà wá ṣe bẹ́ẹ̀ yẹn ti pẹ́ jù náà látàrúpẹ́ tán ti dé jù náà. ẹ má bínú ọkùn ẹ mọ ibi ìmúta làwọn. èmi láláṣẹ àtòlùdarí iléeṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. ah ó ga o ibi wà náìsì gan o. ó oh, náìsì ẹ gan ni. ẹ ṣe. gbé báàgì. Okay. Oh. Okay. okay. Oh. Until next time, oh. Okay. Everlasting, everlasting, everlasting, everlasting love, everlasting love. Ìfẹ́ ayérayé, ìfẹ́ ayérayé, ìfẹ́ ìgbà tá a wáyé ẹni là nígbà. rosco ń ọ̀rọ̀ lọ́wọ́ rẹ látàdí ọ̀dà lóhùn. ẹ̀bẹ́ ọ̀rọ̀ tó ń béèrè lọ́wọ́ mi kì í ṣe tèmi. Hmm. ọ̀dà sọ̀rọ̀ ní ṣiṣẹ́ ni tọrọ àpàrọ̀ aṣọ ìdẹ́bíṣẹ́. ọ̀dà náà yìí ti dè. ibo lọ́wọ́ wa ìṣẹ̀lẹ̀ lọ wà. Ah! kí ló dé tá a mọ tọ́ bọ́yàn lọ́nà fún náà tẹ́ mọ rí béèrè ìbéèrè tó yẹ kẹ́ ti mọ̀ tẹ́ mọ tó béèrè lọ́wọ́ èèyàn mo ní tí ì dé èmi tí mo ní tí ì dé tèmi ò yé mi ni ọ̀dà tó wáyé pé tó fẹ́ gbọ́nu ìṣiṣẹ́ lónìí mo níbi tó ṣe pàtàkì nígbèsè ayé mi tí mo fẹ́ lọ. rosco gbogbo ibi tó bá wù kọ́ ọ lọ ọ tẹ parí iṣẹ́ òní náà ọ sì mọ lọ́bẹ̀ hmm. kí ni ṣíọ́. pàǹpàǹgolo ni kí n parí iṣẹ́ òní náà kí ló dé tẹ̀yìn yẹn tẹ́ fẹ́ rárá yín ju bó ṣe yẹ lọ náà alákàrà ni ọtọ̀ bẹ́kẹ́ lómi ìdí. èmi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìrarẹ́ òfẹ́ kòkòrò dénú tẹ́lẹ̀ àtẹ́fàjọ iṣẹ́ tẹ́lá láti àárọ̀ dọwọ́ rọ̀lẹ́ níta àwọn kan sì ń dájọ́ wọn tó ń dájọ́ fún wọn lẹ́yìn ìsìn o kémi ọmọ rẹ nìkan kan tí yóò mọ dájọ́ fèmí àbí. Roscoe Roscoe ṣé kìí ṣe pé ọfẹ lọ yáwó èlé. mo fẹ́ lọ ni. ọfẹ lọ yáwó gbọmúlé láńtà ah, àánú bàbá rẹ ò ṣe ní. wo, wo. wò ó wò ó gbogbo ṣẹ́ tẹ̀mí bá ṣe àyín lónìí owó tí wọ́n bá fún mi n ò ní fún ọ bẹ́ẹ̀ o. a ní tọrọ owó lọ́wọ́ rẹ. owó tí n bá pa n ò ní fún ọ bẹ́ẹ̀ o. èmi tọrọ owó lọ́wọ́ tiẹ̀ ni. Roscoe bọ́sọ̀ kọ̀ wá ṣiṣẹ́. bọ̀bọ́lá ni. má lọ fa wàhálà lẹ́sẹ̀ o. bọ̀bọ́lá. Roscoe má lọ fa wàhálà lẹ́sẹ̀. owó tí mo ní mo ní. mọ́dìmí mọ́dìmí mọ́dìmí kémi mọ́dì ọ̀mú. mọ́dì mi mú. mbádì ọ̀mú kí lọ sí. sọ fẹ́ kí rọ́ọ̀fù ni. Ah. sọ fẹ́ kí rọ́ọ̀fù sọ fẹ́ kí ndọ̀tí lọ bí tí mo lọ ni. ibò lọ. àwò. Ah, ibò lọ. apá ibò lọ. apá ibò lọ. apá ibò lọ tọ̀rọ̀. apá ibò lọ tọ̀rọ̀. ọ̀ya ló gba tiẹ̀ nílé ira. òkú ló gba tiẹ̀ ah, nílé o. òkú ló gba tiẹ̀ nílé o. eṣinṣin ló gba tiẹ̀ lójú ọtí ara mi. eṣinṣin ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀yin náà lè béèrè mi. àwa ni. kí la lè ṣe fún yín báyìí. sáájú sáà wa. àdúpẹ́. tẹ́sí fún mi ọ̀pọ̀ tẹ́sí fún mi ọ̀pọ̀ mo fẹ́ kí mo fẹ́ kẹ́ bá mi sí ojú mi kọ́ mọ dán bí tọ̀dọ̀ yín tí mo fẹ́ nù. kò sí wàhálà ẹ jẹ́ kí n mú price list fáwọn ọmọ wọn á wá fi wọ̀nyẹn rí i sọ ẹ wo ìtẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀. irọ́ ọ̀rọ̀ àwọn ọmọ kọ́ yìí àbá àwọn òwúlẹ̀ ń sọ. àwọn ọmọọṣẹ́ mi ni ah, àwọn náà máa bá yín ṣe. ọ̀rọ̀ ọmọọṣẹ́ kọ́ eh. Eh, ọ̀rọ̀ ọmọọṣẹ́ kọ́ ló wà pé kọ́ lè tó wà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀gá sọ̀gá ni sọ ti yé yín sẹ́rí ìlà yìí ẹ bá ń ẹ bá ń fọwọ́ kàn kó dàbí pé nǹkan là rí káwọn èèyàn á mọ̀ kó mo ti fò mo ti gbéra tán gbòòrò. ẹ eh, kò wá sí wàhálà ẹ̀yin ẹ jẹ́ káwọn ọmọ bá yín ṣe tèmi tó bá dijọ́ mi tẹ̀ wa mo promise yín màá bá yín ṣe. Ah, ẹ mọ̀ gbọ́ sẹ́rí ó dà bẹ́ẹ̀ mm. <clears throat> àmọ́ tó ní yìí ká fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fọwọ́ kẹ́ ẹ kàn fọwọ́ kẹ́ ẹ fi kan ìlà mi kí mọ̀ pé <laughs> ẹrẹ́dí àti bá mi ṣe. ọ̀rọ̀ yín ṣẹ̀wá yé mi ni mo ṣe rí i pé kò sí nǹkan míì tẹ́wá bí wàá ṣe jura nù lọ ni èmi ò ráyè yẹn ṣó ti yé yín tẹ́ bá ti mọ̀ pé ẹ lè jẹ́ káwọn ọmọ bá yín ṣe ẹ dìde kẹ́ máa lọ. ẹ tí mò ń wò ni pé ọmọ ò lè mọ́ṣẹ́ tó yìn ọmọ ò lè mọ́ṣẹ́ tó yìn kódà ẹ mọ́ bẹ̀rẹ̀ látẹ̀gbẹ̀bí ẹ bẹ̀rẹ̀ láti bí. mo rò pé ti ya wèrè ẹ ti ya wèrè orí yín ti yí àwọn ẹgbẹ́ yín wà níbi tó ti ń ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù ẹ wá ń bá mi sọ orí burúkú ọ̀rọ̀ mi báyìí ẹ̀yin ẹ gbádùn ni. kò wá yẹ kó le tó tó báyìí. báwo ló ṣe yẹ kó rí mo rò pé ẹ gbádùn ó yẹ ìdílé bí mo ṣe wọ ìyẹn ìdílé ká kó orí burúkú kọ́ ní ṣọ́ọ̀pù mi láàárọ̀ kùtùkùtù láàárọ̀ kùtùkùtù ẹ wá bá mi dó ẹ nìkan mi tẹ wá tẹ ń rìn kiri àwọn ẹgbẹ́ yín wà mí tó ti ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù lẹ wá bá mi sọ̀rọ̀ ẹ gbọ́ sákẹ́ kó kúrò ní ṣọ́ọ̀pù mi ẹ kó jáde orí nǹkan náà adarada orí wọn ràn wọn ràn. ìfẹ́ ayérayé everlasting love you can never move away from me. ọkọ bí àṣà bí àjèjì ara rẹ̀ sà ọmọ tuntun wọn ò ju tuntun ọmọ tutù ẹ̀ ju tutù ìtú ẹ̀ túyọ̀ lé èpẹ̀. ìtú ẹtú yọ̀rọ̀ kulé ni wọ́n ń túpo nílé ọba nímọ̀dẹ <laughs> ọkọ mi ṣe dáadáa ni ṣe wà lálàáfíà mo wà mo wà kókó kó báyìí lára mi le gbàwo lo ní máa retí rẹ. o ò lè ráyè ọ̀sá lè wà báyìí kò burú ọlọ́wọ́n máa gbé ọ lọ́wọ́ sókè o ò ní ṣiṣẹ́ ṣe ọkàn rẹ̀ ó sì balẹ̀ ọ wà ní sọmọṣẹ́ gbà o èyí tí ọjà kò bá fún ọ o ṣe wọn kọ mi ọ̀dọ̀ ọ̀dọ̀ àbọ̀ báyìí báyìí o. mọ́mí <laughs> mọ́mí ẹ dákun bò lẹ́sìn mọ́ sí báyìí kí lẹ fẹ́ nu léyìí láti gbà tẹ́ ti wàhálà yìí tí yẹn ṣe fún yín ṣé la fẹ́ sọ ni àbàsọ tẹ́ ń wọ́ sọ ni yẹn ṣe fún yín tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní pọmọ lọ́mọ tẹ́ bẹ̀rẹ̀ sí ní dàlámù lẹ́nu iṣẹ́ tiẹ̀ ìgbẹ́ fẹ́ rí o àárò rẹ̀ mú yín kí ló ṣẹlẹ̀ gangan mọ́ mi. Àkànjí ṣé bí mo ṣe pè é mu ẹ̀ṣẹ̀ ni kódà kí n pè é ah. mo ní kò yẹ kí n pọmọ mi hmm ó yẹ kẹ́ ẹ pé. kí ló wà ní ọ lára nù pé mo pè é. ẹ ṣé ẹ mọ̀ ẹgbẹ́ nu sẹ́lòun wà lọ́hùn ni àbí kí lẹ fẹ́ nu lé tèmi ẹ̀ ṣe fún yín tó fi di pé ẹ̀bẹ̀ sínú tún pò òun ẹ̀bẹ̀ sínú ẹ̀ ní kí n bá yín pè ìgbẹ́ fẹ́ rí ẹ wá ń pè fúnra yín ta ló bá yín dá ẹ̀ nọ́mbà rẹ̀ gan. Hmm? ọjà bó o bá gbọ́ tèmi mo ti gbọ́ tiẹ̀ mo ti gbà tiẹ̀. ọjà ṣé oúnjẹ ò tí ì tó gbé sórí tábìlì ebi ń pa mí ebi ń pa mo mọ̀ bẹ́ẹ̀ náà ọmọ tó yẹ kó dánú oúnjẹ ẹ̀yin yìí kan náà lẹ ránṣẹ́ látàárọ̀ kèétí ìdè sẹ́mi ni kí n bọ́ kí sì ni kí n mọ̀ lọ dánú ni. kí n tó ránṣẹ́ kí ló dé tó fi wípé kó gbóúnjẹ kaná. ẹ máa sọ fún tó bá dé. ara ẹ̀ nu o ọwọ́ ni mò ń pè yẹn bí bá wà lọ́dọ̀ bẹ́wàjì yìí ti jẹun ẹlẹ́ẹ̀kejì. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ wà lọ́wọ́ ẹ̀ ní tó ah, bá ah. ṣe tán. èmi ọ̀wẹ́ lónìí lójúmọ́ kọ́lé yẹn ẹ má jẹ́ ń ṣaláwọ̀ ẹ ṣe kí ni. àlẹ́ ah, mi ọ̀wẹ̀ lónìí má jẹ́ iṣẹ́ aláwọ̀ lójúmọ́kọ́ ah. lè yẹn wọ̀. no problem. ẹ sá jẹun ẹ lè jẹun ìwẹ̀nu ń wá wẹ̀ ni. ẹ ẹ jẹun. ń jẹ. no problem ẹ jẹ lọ dáná fún mi. lọ́dà. irú ló ń wọ̀ kàwé àgbà tó ń dókè mẹ́sì báyìí náà tó ń lè lọ. Ah! bàbá bí mo ṣe ń gbé sókè báyìí tí mò ń gbé sí pẹpẹ báyìí bẹ́ẹ̀ ni sọ̀kalẹ̀ fún mi. bí mo bá sí ọgbọ́ ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ òjò yíra mọ́ àbí. ẹ ẹ máa wò tó jọ mí lójú ni pé ọmọ yìí gangan fúnra ẹ̀ ní máa pè mí tí ọmọ lé mi mú kiri èmi lọ́tún èmi lọ́sì níbo ló wà ó yọjú sí mi o ẹ sì mọ̀ pé iṣẹ́ mi gbọ́kọ̀ kan máa ṣe ń jáde nǹkan ọmọ wọlé tá a bí sí ẹ mo ṣe kàn ní pé à kí nǹkan tiẹ̀ wo ti ọlọ́mọ lára kí n yọjú sí lónìí o pé kó má dàbí pé bóyá nǹkan ń wá mi mi ò wá o àgbà sí ìdí bẹ́ẹ̀ báyìí ọ̀rọ̀ bá bá bò mí yìí ọba bòmí yọ ọba bòmí yọ ọdà ẹ̀yin rọsíkó ṣé kí n bọ ọsọ òótọ́ ọ̀rọ̀ sórí bọ́rọ̀ bá ti rí báyìí ó ti rí ẹlòmíì tó lówó lọ́jọ́. Ah, ah! bí tí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ́lẹ́ ẹ sọ̀rọ̀ lọ́yìn ó ti rí ẹlòmíì ni ó rí ẹlòmíì ni ló fi sọ̀rọ̀ àná ní bá mi kò ní mo tó mọ̀ ẹ ẹ wo ìrànlọ́wọ́ tẹ̀ ẹ̀ ṣe fún mi ẹ ní sórí burúkú ẹ wo ìyá oníyàwó jẹ yín ẹ ní fìgbà kankan jìyà láyé mi tí wọ́n bá rẹ́ mi jẹ ojú tì yín o ilé tí mo ti ń kọ́ bọ̀ tipẹ́tipẹ́ lọ́mọ yìí o ẹ má jẹ́ mo tójú mi dáwó o ẹ ràn mí lọ́wọ́ gidi ẹ bá mi wá oògùn tẹ ẹ bá ṣàgùn sí oògùn tó múnádóko ẹ bá ṣà sí kọ́mọ̀ kí mo léèyàn. ọ̀dà ó hmm. ti wá bá mi ẹ̀yìn àwọn oògùn bẹ́lẹ̀ tí wọ́n wáṣẹ́ tí wọ́n ó ṣe tí wọ́n ò rí bẹ́ẹ̀ ni a ṣà ifá kan a fi owó rán ní ọjà ọjà náà wà mú ewé òun egbò yóò fi ránṣẹ́ lé ifá ìlànà pé ní olúwo nkoko olúwo nkoko tí wo nkoko irun orí wo nkoko mórí ṣe bí wo nkoko ni èékánná ọwọ́ wo nkoko mọ́wọ́ èékánná ẹsẹ̀ wo nkoko mẹ́sẹ̀ tá a bá ti parí ifá yìí ah, <laughs> ó ti rú bí oyin o ah. tí obì ò bá rí ewé ńjọ kan rírù ní òrù rírọ ní òmò ọrọ ṣùgbọ́n ifá tá à ń sọ yìí ọmọ ní wàhálà díẹ̀ náà. wàhálà ẹ irú wàhálà ti gbà wọlé kù ní ayé àtẹnugbè ẹ kọ sí kankan. mo ti ṣe ifá ti ṣe ìbá ọsẹ o ẹlẹ́rìí ìpín aṣọ òrò dayọ̀ àtúrò ẹ̀ tí ò súnmọ́ sí ẹni tí mo ní owó fún ọ ó dọ̀la ò lè gbà lónìí mm-hmm. òní lọ́jọ́ ẹtì kẹ́tì ò má bàa gbà mm-hmm. ìbá ń lọ. Àkànjí. ìyá mi. akórin. ẹ̀rín ni ó jẹ. sí ọ̀rẹ́ ra. àbí kémi obìnrin gbèsè kọ rẹ̀ yìí. akọ̀rẹ́ mi. sẹ́yìn ti rí rúnrún báyìí ó ti kò ní ilẹ̀ òní ti ta sọ́jọ́. màámi ẹ káàbọ̀ ma ẹ kú rìn ṣe dáadáa lẹ dé ẹ ra mà. bọ̀dá kan ṣe ti wá rí reason tí mo fi ní kẹ́ gbé màmí wá báyìí. ah oore ńlá lẹ ṣe wá o torí àmọ̀nà ẹ̀sìn ọjà àmọ̀nà mọ́ tí ẹ bá ṣe pé mo sáf orí olúwo bá burú níbi títí rìn kiri ni torí gbogbo nǹkan ti ṣéǹgì gbogbo ẹ ti yàtọ̀ ṣùgbọ́n lọ́n fún mi lẹ́bùn yìí pé kí n lójú ọ̀nà èyí wá máa rìn kí bí ẹni tó lùdà kó ni. ẹ wọ́n kí mo sọ fún yín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mami báwo wà ní báyìí. dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ kúnrin. tí wọn sá ń ya. ẹ wà dúpẹ́ mami. omi lásán náà ni ó kọ́kọ́ bú wa. tútù ni bá yín gbóúnjẹ wá nìsín. èkó sí wàhálà ó ṣe ńlá ẹ. Eh. Hmm? <laughs> Eh, wá wá. Hmm? Eh. mo kú o. kí ni. mami kí ló dé. eyín mi ti fẹ́ yọ sómi. ilẹ̀ ah! jẹ́ káyà mi já àlómi tútù ni wọn bá yín gbé kaná nu fírísà ni. wọn gbé kaná àwọn ẹgbà sí wọn bá gbé kaná kò ní gbóná. wo yálàjẹ o ní sí orí burúkú ó sòrè mẹ́rin fún mi àkọ́kọ́ ó bá mi wá ọtí tí máa tajú torí èèyàn fi kọ́kọ́ burú láàrin wákàtí kan ẹlẹ́ẹ̀kejì ó bá ń tọ́jú owó ọkọ̀ tèmi ó padà ń tèmi. ó dèjì ó dèjì ẹlẹ́ẹ̀kẹta ó wàá bá ń wá sẹ́mu tó fẹ́lẹ́ àtọbẹ̀ ẹ̀fọ́ ríro mhm. tòrọ́nà fún mi yóò fi bẹ́ẹ̀ jágere kó wàá bá ń wá nǹkan lómi ọ̀sán náà tí màá fi. <laughs> ó ṣẹ̀rẹ̀. ó di mẹ́rin tán. Mhm. Àkànjí Àkànjí èwo ló fẹ́ nu mẹ́rẹ̀ẹ̀rin báyìí ẹni wọn. tajútajú ló fẹ́ ni àbí fóònù ẹ̀fẹ̀ rẹ̀ àbọ̀ tẹ́lẹ̀ àná ẹrí àmì ẹ ti jájú gbogbo ilé ìtọ́lọ́mùbá kọ́kọ́ rán wọn ń bẹ̀ nìkún kọ́kọ́ ṣe ṣùgbọ́n kí wọ́n sàmì sọ ipá àwọn ṣe màámi ẹsẹ̀ má dà wọ́n lóhùn kò sí ìfagbára ọlọ́wọ́ kanú mẹ́rẹ̀ẹ̀rin bọ̀dá mi ẹ má wọ̀rẹ̀ ẹ̀ ṣe báyìí ṣẹ́rí mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́wọ́ àyànjú ẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ bá ń ṣe oúnjẹ. wàhálà ìbọ̀dá mi ẹ ẹ lè change ìyá abẹ́wájì ẹ jẹ́ lọ́ọ́ bá ń ṣe oúnjẹ wa mò ń bọ̀ ṣe é bọ̀ bọ̀dá mi mò ń bọ̀. kò ní dáa bójú bá yẹjú o. mò ń bọ̀. akàjì. Mm-hmm, ibi tó ọba wọ ọlọ́mọ àjẹ ọba lọ ah, ah. wọ́n fi ṣe ọ ni. ṣé mo níwà wèrè ni. ó ní èyí tó ní ju wèrè lọ. ẹ̀yin náà kan mo jọ ni. ọ mm, mi ò wà rádaràdà bá mi. ẹ mú kíní ti ètè ẹ mú ti dúdú tójú ẹ bẹ̀rẹ̀ sí ní san ṣẹ́fẹ́ rọ́kọ̀ ń bì ni. ṣẹ́ni kan lè tó sáà yín bẹ́ẹ̀ ṣe wà. máa bí mi ilé jẹ́ kí pankéèkì òun lé pankéèkì a máa gbé fún yín ọlọ́run kò tẹ̀sí lówó wọ́n mọ̀ bá yín rà wálé. mo ń jí ni. Imo. Hello. Hello. How your side now? Me say dey You unko. I work? <laughs> you don't miss me. I miss you too. Eh, I go reach your side soon now. May I collect all my money for food? Eh, I go come. I dey come. I dey come. Maybe Imo. Miss I miss you. I miss you well well you know say i go see you now before i dey i dey go house eh i go reach your side soon eh see you soon eh bye love you eh baby mo <laughs> mwah love you oya oya oga give my money make i dey go my husband dey call me. blessing. wetin happen. ble. wetin na why you dey shout my name why you dey shout my name wetin happen now. wetin wey dey follow talk. Uh -uh. yes i dey talk to person i love you na my husband be that now. shey no be that guy eh wetin do am hey bless you wetin be your problem like wetin now i say wetin he do now he do you something tell me wetin you see for that guy body wetin you see for him body na talk you dey talk so which kind talk be that one huh. wetin i see for my husband body person wey give me peace of mind peace of wetin i say he give me peace of mind he no dey stress me see may i tell you something as he see am so when i tell am make he sit down somewhere na there he dey dey he no dey comot there anything wey i tell am na so he dey do am that guy uh-huh. that one wetin do am that up and down. abeg no talk that kind thing i no like i go fight you o na because you be my friend i dey lis ten wey you dey talk all those kind rubbish wey you dey talk wetin do am as e be so na so i take like am. this is small small. wetin small small. abeg jọ give me my money i wan dey go. small small na because i like you o. wetin dey do you. Hey! you know say na because you be my friend all this way i dey down here dey talk with you if na another person try that thing with me you go you go see yourself. you go fight am i go well, tell what i go do i go make her five time. i don hear you. give me money jor. ẹ máa chop finish na wetin. no no no no no you know say on a normal day i no dey wait for person make e finish food as i dey sell for you make you give me my money. ẹ eh, as you know as padi paro na. i wan dey go abeg. buy me mineral i need mineral. abeg. bẹ́wàjì àsìkò wo lọ fẹ́ dá lóhùn fún ààrẹ bá ń ṣiṣẹ́ tó fẹ́ ṣe ọjọ́ ń lọ ọwọ́ amúra bí ẹni kóhùn rè lé ọkọ lónìí. màmí mò ń bọ̀ ẹ̀yin náà ṣàmọ̀rọ̀ ṣe wá ẹ mọ̀ pé yàn láti look good mi bá dẹ̀ ti ṣe kínní ilé ẹ̀yin náà ni mò ń kánjú fún ẹ̀yin náà lè jẹ́ kí n ṣe láti ilé bọ́ ẹ má wọrí màmí mo ti fẹ́ parí ẹ jọ. ṣé mo dì ọ́ lọ́wọ́ mú inú ilé ni. kúdẹ má bínú. oge tó sì ń ṣe yìí àwa náà làkọ àwa ń yára sí tíá. èmi náà ti wá ṣetán màmí mo ń bọ̀ mo ti ṣetán torí tó bá bẹ́ẹ̀ nu oyún ẹ̀. rosco ọtútù lọ síbi tó ọmọ lọ. ọlọ lọ́sẹ̀ tó kọjá ọtútù lọ lónìí kí ni nǹkan tó ń wá káàkiri gan. mo fẹ́ mọ̀ kí ló ń wá káàkiri gan. sórí tẹni tá n pè ò bá ti gbọ́ ẹ ti ń pè yàn kò ní dákẹ́ èmi ò bó ṣe ń wò mí tí n bá kó èrè oko tí mo ń lọ sí tí n bá kó wálé padà mo mọ̀ kó bá mi dójú ọpẹ́. èyí ń túmọ̀ sí pọ̀ ń lọ èmi ò pé ọmọ lọ o àmọ́ lónìí wọn ò ní dúró dé ẹ̀hán yìí ilé lọ́ọ́ ti bá mi. ẹ mọ̀ gbọ́ apá mọ̀ ń fọ ṣé mo ní kó dúró dé mi tẹ́lẹ̀ mọ́ dúró dé mi ṣé wọ́n jọ bí wà pọ̀ ni ṣé méjì ni wà ni. Ah, Roscoe Rasaki Rasaki Roscoe. o lè mọ̀ di abájọ o ah. fẹ́ mọ̀ di abájọ ni o fẹ́ mọ̀ di abájọ ni àìmọ̀dí abájọ ló ń fọ́ ẹ lórí ló ń bí ẹ nínú o lè mọ̀dí abájọ láéláé. ẹ jẹ́ kí n mọ̀dí abájọ rẹ rosco jẹ́ kí n mọ̀ dí abájọ rẹ bí mo bá mọ̀ dí rẹ̀ ló pé ọ̀làlẹ́ jẹ́ kí n mọ̀ dí abájọ rosco rosco àánú rẹ ṣe mí àbí nísìnyí ọgbọ. ẹ pẹ̀lẹ́ bí o. ẹ ká sì sá. bóòni sáwà fi àmì. ilé ẹ fẹ́ sá. ọ̀gá yín náà ni mo wá wa mo fẹ́ rí. àwọn ṣe nǹkan lọ́wọ́ nílé ṣé kò sí kò sí wàhálà. Mm. ọ̀gá yín náà ló ṣe gbogbo orí tébù báyìí àti bàtà tán kólẹ̀. bẹ́ẹ̀ni ṣebí ọ́fíìsì wọn ni bíbá. kí ló ṣẹlẹ̀. ẹnbí wà ní àwọn kọ́sítọ́mà yìí ti ń ṣe irun kankan. ẹnbí bẹ́ẹ̀ ni àwọn kọ́sítọ́mà wa wà. ní ọ̀dà. kí lẹ fẹ́ gbọ́gbọ́ sà. kò sí wàhálà bá ń pè wá. bá ń pè wá. mo ń bọ̀ ẹ ṣàlùsùn. sẹ́ èso tó na lọ́nà gángan fún rẹ̀ ní wákú àdá ẹ̀sìn òsì ni okú oríire ìgbẹ́yìn rẹ tẹnumọ́ kí ó sì gùn. bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ gùn ún. bàbá kì í mọ̀ sí rí ọmọ táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ tó fà ìdá ni ó rẹwà gidi gan-an ṣé wàá rí tí n bá ti kò lọ́dọ̀ sí báyìí wọ́n bá mọ́ mi lọ́wọ́ ni. gbígbà ẹ̀wẹ̀ wọn ò lè gbélé ìmọ̀ ọlọ́ọ̀ bẹ́ẹ̀ni apáàlì tó dájú dé ògiri tògiri níṣe mọ̀rìwọ́ ìwọ́bọ̀ méjèèjì olódùmarè hmm. ṣùgbọ́n ẹ̀rù títí ẹni ń bà mí ẹ̀rù ẹ̀ ń bà mí bẹ́ẹ̀ni sórí náà tá a fẹ́ dá yìí kò mójú onílé bẹ́ẹ̀ ni kò mójú àlejò kódà kò mójú ẹni ọ̀dà hmm. kó wá tó di pé náà ò ní mójú ẹni ọ̀dà mọ́ hmm. ló jẹ́ mọ́ béèrè pé sóò nífẹ̀ẹ́ rẹ̀ dénú. àbàbà ah, ah, ẹ má tó dọ̀rọ̀ padà sẹ́yìn ẹ wo gbogbo náà tẹ́ bá fẹ́ dá ẹ̀dá ẹ̀dá mo ní àní mo fẹ́ràn ọmọ ìlú ojú ẹ wo kò sí ti mo lè filé ayé mi lẹ̀ fún wọn ibi tí mo fẹ́ràn rẹ̀ dé ẹ bá ẹ wò kan ẹ jẹ́ nǹkan kankan fún iṣẹ́ rose school rose school tẹ́ ẹ mọ̀ pé mi táwọn èèyàn mọ̀ pé mi lọ́tún ló ṣe ìyá àti bàbá kọ́ ló sọ mí rose school Rasaki wọ́n sọ mí ọmọ ìlú ní gbà kó jẹ́ kí mo jẹ́ rose school lọ òun ló fún mi rose school ìfẹ́ rẹ̀ tí mo ní wá jẹ́ kí n gbà lọ́wọ́ ẹ̀ ó lè pa súná mi fún mi ni Rasaki làwọn bí mi sọ mi. Hmm. àti ṣefá ifá ti dáhùn láti òru òní ni mo ti bẹ̀rẹ̀ fá lóyè fọkàn rẹ balẹ̀ ó gbélé gbọ́ lẹ́yìn tó ń wáyé. ẹ ṣe nǹkan bàbá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe èmi lè máa lọ. ẹ mọ à ẹ mọ lè máa ṣe fá lójú ọbẹ kọfá. bàbá dágbé ẹ̀yìn yányán á ẹ bá mi wá mọ́ tó tán o tó tán o ẹ̀dá sólè. kílákùlé kílákùlé. sílíbà bèbí máa baby, yọ wá máa ń yọ wá. ṣáde máa ń yọ wá. wọ́n fẹ́ máa kẹ́ mi keke. ṣé mo jọ bàbá kẹ́kẹ́. bèbí júlì àná o. sáré wá sáré wá o. mo lélẹ̀. torí mo máa mo máa tẹ́ sẹ́yàn o bèbí mo máa jẹ́ sẹ́yàn o. girl I want to hit your walk walk ìgboro náà ga. my love Uga. Love me, love me tender. Make a put a ring on your finger. Yeah, yeah. No more made in China. Oh. For you, I go by designer. Oh, baby, yeah. I just wanna hit your walk. I just wanna hit your walk. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Ah. Scootu la wa wa, Eba tán o jó tán o. mi ò lè dá sólé. kílápùlé kílápùlé. sílíbà bèbí máa ń yọ wá máa ń yọ wá. ṣáde máa ń yọ wá. wọ́n fẹ́ máa kẹ́ mi kẹ́kẹ́. ṣé mo jọ bàbá kẹ́kẹ́. bèbí júlì àná o. sáré wá sáré wá o. lórí mo máa jẹ́ sẹ́yàn mo máa tẹ́ sẹ́yàn o bèbí mo máa jẹ́ sẹ́yàn o. girl I want to hit your walk goro loga, loga oh. Baby, my love, ooga, ooga Love me, love me tender Make a put a ring on your finger, yeah, yeah. No more made in China, oh For you, I go by designer, oh Baby, yeah I just wanna hit your walk. I just wanna hit your walk. Ha. Then there's yeah, then there's yeah, yeah. ah, ah my buckle pàdé ọkọ mi ti mm, ká mọ́ mi dáadáa ọkọ mi ká mọ́ mi dáadáa ká mọ́ mi dáadáa. fún ẹ o gbádùn ẹ ká mọ́ mi dáadáa. mami kò tí rẹ̀ mí kò rẹ̀ mí. mami mami kí ló dé èmi àtọkọ mi ń gbádùn lọ́wọ́. màámi ọkọ bá wo ah, ah. màámi ah, ẹ bá mi bébí ló jàre ọgbọ́lẹ̀ ti rọ́kọ̀ ọkọ wò lè bẹ́ẹ̀ ò lè ṣe ń ṣe báyìí màámi irú kí leléyìí. ó sì pọ̀ lámọ̀ ńlá. ọláwo ọkọ yẹn ò gbọ́dọ̀ bọmọ ńlá o. màámi ọkọ bá wo irú ọkọ burúkú wo nìyẹn nírú táìmù yọkọ wo lẹ ń wá kiri lásìkò yìí. ooo ooo. wo ọkọ àwọn ọgbẹdọ bọmọ ńlá o tọbẹ bọmọ mi lọ́wọ́ pẹrẹ ọ̀daràn ẹnu lẹ́yìn. ọkọ wo lẹ ń wá kiri gan màmí irú ọkọ wo nìyẹn. ọkọ wo lẹ lẹ ń wá yìí. ó ń bí èmi léèrè nu. o èmi pẹ̀lú èso lọ́rọ̀ jẹ́ ń tórun sùn káwọn ó rí kọkọ kọ mú yìí ọkọ lẹ ń wá kiri ma àwọn mélòó wà sálẹ̀ ẹ̀ àwọn mẹ́fà làwọn ṣáàbù bẹ́ẹ̀ ni mà kò sí wàhálà mà ok blessing ọ̀gá làwọn ah, wà ṣọ́ọ̀bù wọn lórí ẹ̀ mọ́mí àwọn àmì o wọ́n kàn bọ́. pẹ̀lẹ́ ń bí o bóò ni ẹ kọ́ra dé ọ̀gá yín dà wo bí <laughs> ọ̀gá yín kọ́ wọn sí ilé wọn sí ilé ṣé ò sí. kò sọ fún mi bóun jáde kò sọ wá sọ fún mi bóun jáde ẹ níbo ló lọ náà gangan. wọn ò sí ara ẹ̀kọ́ àwọn kẹ́kọ̀ọ́ máa lọ. ẹ mo mo pe àsọ̀rọ̀. àròsọ ìyàwó rẹ̀ sọ fún ọ pé òun ò ní sí ṣọ́ọ̀bù ni àpá ó yẹ kó sọ fún ọ pé òun ò ní sí ṣọ́ọ̀bù lásìkò báyìí o àfojúdi ni. apá apá apá apá kí ló dé tó ń fẹ́ báyìí apá wo ṣé ìwọ ò mọ òun ni o ò mọ apá apá jẹ́ n sọ̀rọ̀ èyí wọn burú. mọ sọ. nígbà tó o sì múra kankan tó tó tó múra kankan tó múra kankan. dáná mo gbẹnu sọ̀wọ́n ṣé o lè o lè sọ ibi tó wà fún mi kí n lọ bá a lọ́hùn. ẹ lè pè wọ́n kí wọ́n fún yín ládùúrẹ́sì rẹ̀ fún. Ah. ẹ kú dúró sá. ẹ báyìí o bó o. blessing kó kàn jẹrẹ fún pé o. ok ẹ jọ ó fẹ́ lọ dá kọ́sọ́mọ́. wá wá wá wá wá ẹ ṣe wá bàjẹ́ báyìí ọkọ̀ ọ̀gá ilẹ̀ fi sórí ìdúrà má jẹ́ kọ́ ẹ̀jẹ̀ kan lọ apá apá sí mo ní kọ́ ẹ bọ́ ọmọ wí bí. àwọn ọmọ ọṣẹ ọ̀gá rẹ àwọn ọmọ ọṣẹ ìyàwó rẹ wọn rí ọfin púpọ̀ ó yẹ kó o bá wọn wí ni èmi lè bọ́ ọ̀dá sẹ̀rí àfún wọn. bọ́sì bíjà rẹ mo gbá pàwọ̀ rẹ kiri.

àmọ́ àmọ́ àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ah, ah, ṣe dáadáa. iṣẹ́ mọ̀ jáde nínú ìyá ó sì ti. ìwé lè àmọ́ bí kún. lọ ṣáàjì fóònù kó jà pé. ẹ̀yin ọmọ yìí. wọ́n máa ń pariwo ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ọmọ yìí àwọn tó yẹ kó ọ̀halẹ̀ mọ́ ọ̀halẹ̀ mọ́ wọn. Ah, àmọ́ sọ́ọ̀bù rẹ̀ kún lóòótọ́ o. wọ́n mọ gbogbo tí wọ́n kó lẹ́yìn tó jẹ. lọ́ọ́ ti yà ṣé ní tí wọ́n tà náà nìyí rádaràdà ah, rosco rèé ọ̀fẹ́ o I'm dà àmì lè lọ́fẹ̀ẹ́ àmì lè lọ́fẹ̀ẹ́ rosco iye mo rajà sí ọlọ́run ìkan ò dáa àmọ́ mo ti mú kan jì. apá ewu lédè tó gbé sójú bí windscreen mọ́tò yìí. ìyá yín mo ti mú ìkan tí kọ́kọ́ bàjẹ́ lọ́wọ́ mi tẹ́lẹ̀. àmọ́ ah, gbé gbèsè dé. gbèsè bò ó. wọ́n mọ̀ pé wọ́n ta kínní ni. àìlọ́dọ̀ ìyàwó rẹ̀ ó pàṣẹ fún ni ó pàṣẹ fún ni. má pàṣẹ fún ni. ee eh so o mọ̀ pé o ti jalè so o mọ̀ pé kámẹ́rà wà mí o ti jalè o. ẹ ń gbà wọn ò sá lọ ń jalè lọ́dọ̀ ìyàwó rẹ̀ rúlẹ̀ o ọ pàṣẹ fún ní bá bọ́ kọ́. àbúrò yọkíní fún mi jàre yọkíní fún mi jọ. èyí ló dé. yọkíní fún mi jọ. ṣé mú mi ni. yọkíní fún mi jọ. ṣé mú mi. tani o àwa ẹjọ mọ̀ ń bọ̀. ẹ̀yọ̀ tá a lẹ́ di. ìyẹn burú ni ah, ah. nílé ìyàwó rẹ̀ tálẹ̀ béèrè jáde. kó kó bí sísọ lọ nílé ah, ah, ah, ìyàwó rẹ̀ èyí yẹn burú. pablo ní sùúrù. Eh, eh, eh, èmi ò bẹ ìbọn bèrè tọ rẹ. apá lára apá. nílé nílé ìyàwó rẹ. apá mọ ní sùúrù àmì àṣẹwó ṣé kò ní kò yẹ kó béèrè ní sẹ́tì ẹ̀ ní sè. ó yẹ kó dọ̀ ọmọ ó yẹ kó dọ̀ ọmọ. ẹ ṣe ń jàre ọmọ yorùbá gidi lẹ́yìn ẹ tálẹ̀ béèrè jàre. ọwọ́ ẹ kíní ni ẹbẹ́wàjì ìyàwó mi. àǹtí bẹ́wàjì àwọn náà ìyàwó rẹ rẹwà ìyàwó rẹ rẹwà. bó ni. àbò lórí burúkú àṣìyèrè ni wọ bọ̀bọ̀ yìí àbáyé ẹ fẹ́ ta àbò fẹ́ ṣòfò dànù ni ah, ah. jọba wo ló ṣe máa lé mi náà. ṣé o rí mi dáadáa èmi ni. mi ojú dùn ẹ ni. wá wá wá farabalẹ̀ ah, àbọ̀bà tẹ̀ ń bọkọ rẹ já ọ̀sán àrẹ mi bá bọkọ rẹ lórí. apá apalára bó ṣe wà ń bínú tẹ́lẹ̀ ni bóyá ọ̀rọ̀ bá bínú ọ̀rọ̀ kan wà nù ẹ tẹ́lẹ̀ ti ń bínú ni. ni wàá ṣépè tuntun wa. èpè mi ló ti ṣẹ̀ fún ọ ní ìsìn ṣé ìpìlẹ̀ yìí fi ń lò fẹ́ ti yín. àmọ́ ṣépè fún mi gbogbo gbà mí mọ̀ mú mọ́ra. àwọn àmọ́ ṣépè fún mi o bá bọ́kọ rẹ̀ mo jẹ́ mọ́ ṣépè fún mi. àbí wèrè jọ lẹ́yìn méjèèjì ni bá bọ́kọ ta ni ẹ́. ìwọ tó ṣapá bí apá àdìdìrìn àbó ya wèrè ni. ta. Ah! àwọn olórí burúkú yìí máa ní màámi àwọn olórí burúkú táyé wọn máa ta ìgbà mo dúpẹ́ láti jẹ́ ìdí o.

ó mú yín dání bí ọ̀rẹ́ rẹ̀ láti wá mú àmì. ló ti jẹ́ sí. ọkọ mi ni ah! eh, ẹ̀yin lọ̀rẹ́ rẹ̀ ọfẹ kẹ mọ mi ni. Ah, ẹ lọ kí sí wọn. mama ẹ mọ hàn mi torí ọjọ́ òun. Ah, má pẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ mọ́sọ̀ mọ́sọ̀ fún ìyàwó rẹ̀. orí ọ̀dà rẹ̀ apáwọ̀ èwo ni wèrè yìí. ẹlẹ́ẹ̀kan yín mú. èwo ni wèrè. ó pé di àní o má pé màmá kankan ìyá. má mi bọ̀ bọ̀ yá mi bọ̀ yá mi bọ̀ bọ̀ náà. má sà má sà má sà fún yàwó rẹ̀ má sà má sà fún yàwó rẹ̀ má sà má sà Mami de ati jọ yìí. Mami kí ló tẹ̀ ṣe báyìí? Mami lọ sí bẹ́ẹ̀. Mami lọ sí bẹ́ẹ̀. Mami lọ sí bẹ́ẹ̀. ti ọdún mi. Baba. Baba. Tani. Roscoe kí ló ṣẹlẹ̀. ẹ wo bàbá wàhálà ti dé o wàhálà ti dé o ẹ ràn mí lọ́wọ́ o. kí ló ṣẹlẹ̀. àní wàhálà ti dé wàhálà ti dé wo fara rẹ balẹ̀ sórí tí iná bá lé omi títí dókè odò eh. iná padà ni bí iná ò bá padà lẹ́yìn omi omi ó sì rẹ́yìn iná iná wà tẹ́ o ti dọ́dọ̀ mi báyìí fara rẹ balẹ̀ ní tó bá ṣẹlẹ̀ gan ni ó jẹ́ ń gbọ́. bàbá oògùn tẹ́ ẹ ṣe fún mi eh? ọ̀tọ̀ lẹ́ni tá a ṣàgùn sí ọ̀tọ̀ lẹ́ni tó gùn mú o ah, ah. bẹ́ẹ̀ ni o. bàdà ogun ní siné mú ogun sì ní siné kó èpè ò gbọ́dọ̀ sí ìyẹn jà ṣé bí bàtà tí mo rí arábìnrin tó kó o nífẹ̀ẹ́ tó sì nífẹ̀ẹ́ rẹ̀ yìí ṣé bí lọ́mú wá yìí tá a sáṣẹ́ sí. ẹ wo ẹ wo tí mo bẹ ṣe rè àmọ́ ara arúgbó níṣẹ́ ti dáhùn o kí tún wá sarúgbó lásán olórí èmi rè gbogbo tí yàbí ga ṣe bẹ́ẹ̀ mọ̀ go sinapu gbogbo tí yàbí ga tó fi ga ju go sinapu lọ kò jù báyìí lọ kò jù báyìí lọ bó ṣe bẹ̀rẹ̀ sí lé mi kiri nu i love you i kiss you i can die because of you kò yé mi mọ́ kò yé mi màmá bá bẹ̀rẹ̀ síbi swag sí kò yé mi. Hmm, sórí bọ́rọ̀ bá ti rí báyìí torí okun tó ń sọ bí ìgbà tí n ò gbọ́ ṣùgbọ́n bọ́rọ̀ bá ti rí báyìí àbílẹ̀ léèrè ni ó ti rú wa lójú nù wá dúró dèmí kó jẹ́ mi. ẹ bàbá ìjọ ẹ ṣàánú mi ẹ ní sí orí burúkú ẹ ní sí ni o ah, ẹ bá mi béèrè kò sẹ́ni tí yóò bá mi gbọ́ eléyìí o wọ́n gbọ́dọ̀ wọ́n ní bá mi gbọ́ eléyìí kí wọ́n ṣàdúrà fún mi o. Ah! kí ló dé múlíkà gan tí mo bí mo ní kò ní báyìí pé múlíkà ò ọlọ́kà ò múlíkà ò kò I say you are my angel. I say you are my angel. Angel, you are my shadow. Òjìji mi ni ọ́. Ìfẹ́ ayérayé, everlasting love. Mo wí bẹ́ẹ̀ náà mo ní ọ̀gbẹ̀rì ò ní wọ gbọ́dù láì nímọ̀ sí awo. Ah! ẹ wo bàbá mi ò sáwó ṣé mi jẹ́ mi onífà ni gbogbo tẹ bá gbogbo tẹ bá mọ̀ pé lè fi sìnà mi lọ́wọ́ ní kẹ́ ẹ sọ. wo so bo tọrọ sórí ẹni tó mú bàtà rẹ̀ wáyìn àti orí rẹ̀ ńlá ṣàṣẹ sí ara rẹ̀ sì ní sẹ́ ti dáhìn ibi tá a rán ikọ̀ nẹ́kọ̀ lọ́wọ́. mo gbé ha bàbá yẹn gbọ́dọ̀ rí bí ìṣèrí ẹ gbọ́dọ̀ rí bí ìyá ah rosco Roscoe Dagama ó fọ́ mu ọlọ́run Roscoe èmi tó jẹ́ pé múlíkà múlíkà tí mo ní kò kọ́ lífàì láti fẹ́ mi bí ó ṣe kó mi jẹ tó bí múlíkà ó ṣe fọ́ fún mi tó mọ mọ sọ pé ọkọ lífàì ọlọ́kà ọjà tán akẹ́mi wá padà lọ gbé arúgbó sílé kó wá mọ̀ bí mi pa pé gbogbo akọ mi èmi bó bá sọ fún pé gbogbo akọ mi èmi fine boy tó jẹ́ pé tí ó wáyé pé ẹyọ ẹwọ́jú mi ẹ̀wọ̀ làkó mẹ́. mo mọ̀ kí mo fine ọlọ́run èmi fúnra mi mọ̀ pé mo fáyín ẹjọ́ torí ọlọ́run ojú kí ni mílíkò máa fi padà wò mí pé èmi ọkọ arúgbó èmi ọkọ ìyá gbọ́n kan ṣé kò ní sọ bẹ́ẹ̀ hmm. ṣé kò ní sọ ẹ̀ma kójú ti tì mí ẹjọ́ bàbá kí lè lè bá mi ṣe kí ni mo lè ṣe gangan. Hmm. sórí ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jì hmm. ẹni tó sì já sí kòtò náà kò dá lápá sọ̀rọ̀ tí pẹ́ ń gbàdá parí ifá yìí mo fún ọ ní nǹkan kan kí o fi pamọ́ ní tí mo fún ọ nígbà náà ìbọn lọ́wọ́. lóòótọ́ ni àmọ́ sẹ́yìn náà gbàgbé pé ẹ sọ fún mi pé bí n bá ṣe fẹ́ràn ọmọbìnrin sí bí má ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí hmm. ni kí n ṣe tọ́jú kinní mi sí èmi wá wulẹ̀ tọ́jú ẹ̀ sílẹ̀ hmm. mo kàn mú lòdò ni mo sọ́ sómi mo sọ́ mo lọ sọ́ sómi ni. o sọ odò bẹ́ẹ̀ ni o kú oríire sórí àdúrà rẹ ti gbà ibi tó sọ síhùn ìwọ kan lọ rè mú wá àwa tún ní odò owó lẹrọ pé mo sọ mo wọkàn lé èkó ni èmi wọkàn lé èkó lọ sọ sọsà ni mo dúró sórí bíríìjì báyìí mo sọ síbẹ̀ sógán. ibi tá a bá bá gùn ọ̀pẹ là bá sọ ó tún wá wọkọ̀ rè kó ó tún lọ mú sógán àbí. ọ̀sà ni mo ń sọ kì í ṣe n sọ mo sọ sínú àmọ́ inú ọ̀sà ọ̀sà tó tóbi tó ju gbogbo ọ̀yọ́ lọ ní kí n lọ mú wa. èmi náà pé kó o mú nínú òkun nínú ọ̀sà tó jù sí náà lóde. ẹ wo bàbá. mo gbé wọn dáná la yé o èmi máa ti sẹ́tẹ̀ mi ò ti tàbá yìí kí n kí n lọ mú kí n wá bàbá ẹ má jẹ́ sọ̀rọ̀ olómi omi ò ṣé omi ọ̀sà sàn bí omi ọ̀sà máa ń sàn lọ́sọ̀rọ̀ ni kí ló dé. ayé ń bàjẹ́ ṣé kò sí ìrànlọ́wọ́ mi tẹ̀lé ṣe fún mi so orí ìyá tó pọ̀n rí ah, àyànmọ́ rẹ ni ní kíni ìyá tó ń rí ó fẹ́ ni bó bá pẹ́ tẹ́ ti ń gbé ọ̀dẹ̀dẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ òun náà nífẹ̀ẹ́ rẹ̀ dínú kò jù bá ń lọ nípa àbí ṣe nù bẹ́ẹ̀ ni. màá fẹ́ ìyá igbó nǹkan ìyá arúgbó olórí èmèrè olórí èmèrè téèyàn bá wá fẹ́ téèyàn bá kájẹ̀ wá léèyàn dà tó bá di téèyàn bá fẹ́ gbèrò ọkọ. ọ̀dà burúkú ló ń rí o burúkú sì ń bọ̀ lẹ́yìn kó o gbọ́dọ̀ sá fún kódà tẹ ẹ bá kú báyìí ikú òjò pa ojú yín jẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà ni. ẹyẹ pé àníjọ kú sí nàìjíríà. ẹ ibi ọba rí ọlọ ní tèmi kàn mọ ni pé kódà kọ kú sí ro kankan ẹ jọ kú ni o. aláàbíjẹyà. ẹ ọdún máa lọ. Ah! bàbá táyà bàbá jẹ bó lè yọ ṣe mọ. èmi ò mọ bí àti fẹ́ mọ̀ ara ẹ̀ náà ló ti ń rí wo tó o bá ṣe tán kó o bá mi pa ilẹ̀kùn mi dé èmi fẹ́ dáhùn ọmọ rẹ̀ lóhùn mo lọ sọ sí láyé mi o mo sí láyé mi o àrùn ayé ọtí ìbàjẹ́ tó bá pátá báyìí ah! Ah! tó bá ti àtúnjẹ arúgbó tó gàrí kò bá dà arúgbó rẹ̀ mi arúgbó rẹ̀ mi kú mọ̀ arúgbó dúrà tèmi bá mi eh! wàláì bàbá máa mọ gbé mi èmi mo sọ fún yín kí bàbá arúgbó kí lọ sí rẹ́gísírì fún àbí kí ṣe court marriage ọkàn mi ò olólùfẹ́ mi ẹni ọkàn mi fẹ́. mami kí ló ṣe yín. ẹ wá ìyá àjàkẹ́ bá ń wo olólùfẹ́ mi bá ń wọkọ̀ mi lọ òtútù rẹ̀ ń pa mi. mami kí ló tẹ̀ ṣe báyìí torí ọlọ́run. òtútù ni òtútù fẹ́ ní pa mí. mami kò sí dádì láyé mọ́ yín náà tó bá wà láyé ni màá gbé yín lọ bá dádì. ọ̀rọ̀ dádì kan lè yí o òtútù fẹ́ ní pa mí òtútù àdìsá rosco ní ń pa mí. àbírò agbaniláyọ̀ jẹ́ olórí burúkú ọkùnrin wo ni bọ̀bọ́ ìbá ìtorí ọlọ́run. bá mi wá mami kiri kiri tẹ̀sí báyìí. bẹ́wà jẹ́ àṣàkẹ́ lọ bá mi wá àdìsá mi rosco. mami ó yá ẹ mọ nǹkan ṣé kìnnà bá yín ra ice cream wá kẹfì kú tẹ́ǹpà yín. ọ̀rọ̀ ice cream kọ́ ọ̀rọ̀ ice cream kọ́ òtútù fẹ́ ní olóòrán ice cream. mami etí kejì ò gbọ́dọ̀ máa bá a gbọ́ gbogbo eléyìí. kí wọ́n gbọ́ kí gbogbo ayé gbọ́ o wọ́n mi wádìí sáró kò mí o gbogbo ayé gbọ́ kọkùnrin ọgbọ́ mi tó lórí mi o tó ti ti wọ o ti wọ mi lákàtà o ti tó mi yóò dà wọ́n tẹ̀ ṣe fún mi yóò dà o. òtútù mọ òtútù fẹ́rẹ́ òtútù ẹ mọ. kí n bá yín dájú rè bóra. àdìsá ni ọba mi wá kí n dábòrà. mami kò jàǹtẹ̀ ń ṣe yóò dà mami tó lọ lọ́hùn. n wàá gbúrò rẹ̀ mọ́ rárá mo mọ ibi tí roscoe ní sí rárá ọ̀rẹ́ rẹ̀ sú mi n ti n bá káàkiri òye mi. but una too be friend now. Uh. i believe say nothing wey you do wey you no tell you. ngbà ah, ònu before ngbà ònu wọn ò mọ mọ rárá gbogbo gbèsè tí ń gbé wọn mọ. that's your friend i no know him problem o too like wahala i pray may you no put you for wahala. èmi wàhálà kẹ. anyway. bàbá dáhùn yóò forí ara rẹ̀ gbé ni. na money wey you say may i give you. Ah. I can't carry give him before I go market. Blessing. Mm? Thank you. Ah, no worry. Thank you. Me and you be one now. <laughs> okay, I'll see you later now. see you. I will see you later And the When I finish cooking, I will bring something for you. Oṣemodupe, thank you. Bye bye. Thank you so much. Oṣemodupe o. O ṣeun. Eh, Bẹ́wàjì. Bọ̀dá mi. Àní kí ni kí wọ́n bọ̀ dáná náà tó jẹun? Bọ̀dá mi, ewé ṣìfọ̀rọ̀ náà dídá lé ẹ̀jẹ̀ yanjú tí mo bá wà náà ẹ ẹ mò ń gbọ́ kí ló ló ṣe mọ́ mi. ewu orin ìfẹ́ ni màmí kọ kiri inú ilé orin ìfẹ́ ni orin ìfẹ́ orin ìfẹ́ ni. wọ́n kọ ni. kò wá sí time tí wọ́n ń kọ. ṣé kì í sì ṣe pé bóyá ẹ play àwọn fíìmù India fún wọn. ọ̀dà ni èmi ò ń wò mi ń wò. ẹ dákun ta ni wọ́n ń kọrin ìfẹ́ fún. tí bọ̀bọ̀ rádaràda kan tó lóun fẹ́ fẹ́ mi tí mo ní kì í ṣe ẹrù ẹ̀ òun ni màmí rí tí wọ́n ń kọrin ìfẹ́ fún wọ́n kọ́ ni fẹ́ fún. bẹ́ẹ̀ ni wọ́n lọ́kọ àwọn níláyà àkọ́kọ́ táwọn kọ́kọ́ wá. ẹ̀yin ah, ah. eh, ṣé kí n ṣe ṣe pé bóyá nǹkan ṣe mọ́ mi àbí ẹ̀gbé eh, ara wọn ò yá nígbà wọn dọ́dọ̀ rẹ̀. nǹkan kò ṣe màámi bọ̀dá mi. ẹ eh, ṣé àwọn ará abíhùn ṣé sífù oníṣífù ni wọ́n ni àbólówó kan ká máa sọ pé bóyá owó tí mọ́mí rí lọ́wọ́ wọn ni ń dọ́gbọ́n ta sí. bọ̀dá mi ẹ fọ́ ni àní bọ̀bọ̀ sífù báwo bọ̀bọ̀ rádaràda kan báyìí tó fi gbogbo ẹ̀kẹ́ wà lásì tẹ bá ti rí kinní ọ̀hún bọ̀dá mi. àbúrò wàhálà wò lélẹ̀ irú àdàgbàyọwọ́ kọ́ wò lélẹ̀ gangan tí màmá arúgbó béèrè nǹkan tí ó kàn láì wo sòlé àbí bóyá wọ́n wo àmútàbù ni ohun tí wọ́n ti ń kọrin ìfẹ́ làwọn náà ń ṣe mẹ́rìndín mẹ́rìndín mẹ́rìndín. kò yé mi o èmi ò tiẹ̀ ń wò ṣé bẹ́ẹ̀ tó bá ń gbélé lá máa wò. Ah, ọ̀rọ̀ ń tó fura sí o ó mọ nǹkan fẹ́ wájú ibo ni wọ́n wà báyìí. wọ́n wà ń lé mo ní káwọn ọmọọṣẹ́ mi máa bá mi ṣọ́ wọn ni mo fi ní kí n sáré dọ́dọ̀ yín rẹ kò burú ó mọ nǹkan ìwọ ní sùúrù á mọ nǹkan tá a ṣe sí i mọ. Ah, ẹ gbà kí ni. Ah, ó mà tí. èmi ò o. ó gbé ọ̀nà ẹ sọrí bọ́dá ẹ bọ́dá ó mọ wọn. bọ́dá tó ṣàkọ yẹn náà mọ yìí ah, mm-hmm. idiot ṣé ẹ̀kọ́ tí mo fi ń ṣàlélẹ̀. ẹ ẹ ẹ ẹ ẹ wọn làwọn wọn làwọn fẹ́ ṣeré níta. wọn làwọn fẹ́ ṣeré níta tí mo bá ilẹ̀kùn ta ní ṣíṣí sílẹ̀. Ah! ti yín ta ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì ti yín báyìí. Braski boy, aláti sami níbo ló wà? Braski boy òtútù ń mú mi aládìsá mi o báyé bá pa mí nítorí rẹ̀ àdìsá ẹ̀jẹ̀ mi á san ẹ̀jẹ̀ mi á san dọ́dọ̀ rẹ o délé o ọmọ ń bẹ lára mi ọkọ mi ni mi ò rí aládìsá ni mo rí ọmọ ń bẹ lára mi o òtútù mú mi ẹ bá ń wọkọ mi òtútù mú mi ẹ bá ń wọkọ mi òtútù mú mi ẹ bá ń wọkọ mi ó di gbagi gbagi gbagi gbagi gbagi gbagi ó di gbagi òtútù mú mi ẹ bá ń wọkọ mi báyé bá pa mí nítorí rẹ àdìsá gbagi gbagi gbagi ó di gbagi mami torí ọ̀nà mami tẹ́ bá lọ mami tẹ́ bá ń gbé mi. ẹ bá wọ ọkọ mi ọkọ mi ń bọ̀ àdìsá mi ni mo wà àdìsá mi mo wà. bá a ṣe wọ́n jẹ́jẹ́ bá a ṣe wọ́n díẹ̀ díẹ̀. ẹ dákun díẹ̀ díẹ̀. ẹ bí wọn lé sí ẹ bá wọn lé sí ẹ bá ń wádìí sáàmì ẹ dákun ẹ bá ń wádìí sáàmì àdìsáàmì o àdìsáàmì o. Eh, eh, hello ẹ mọ̀ oje eh. káàdì ló tán tẹ́lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ra káàdì mi àti fẹ́ mọ̀ bọ̀ ní ìsìn ṣé lé kò burú ti ń bọ̀ ní sọ. wọ́n ní pé ká mọ̀ bọ̀ ó yẹ já lọ. ibo mo níbo ni kí n ká lọ tẹ̀ta ẹ wo orí mi ò yí o n ò sì ní àrùn ọpọlọ ọfà bà mí o. ó fà mí lọ́kàn yẹn parapẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni n ò níbi lọ láìrọ́kọ mi n ò níbi lọ níbo mọ̀mí mọ̀mí bó lè ṣe mọ̀ ṣe báyìí náà ó yẹ kẹ́ ẹ lè mọ̀ kó dá yín lójú pé wàhálà yín náà là ń bá kiri ọ̀rọ̀ ọkọ yín náà là ń bá sọ̀rọ̀ nísìnyí lóhun ló sọ fún wa nísìnyí pé ká máa bọ̀ wá sọ́dọ̀ òun pé ká máa mú yín bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ afẹ́fi ṣe surprise package ni ṣùgbọ́n nísìnyí ẹ ti já sí kò kò sí já. ṣé lóòótọ́. ẹ ti já sí inú ẹ jẹ. <laughs> akọ mi ò ti dà ẹ ṣẹ̀ṣẹ̀ múnú mi dùnú ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe tó dùn mọ́ mi kí ló dé. ẹ tí náà ní pé ìfẹ́ ìfẹ́ burú gan ẹ mọ̀ pé mò ń wòye pé ẹ ti fọ́ọ̀lù lọ ọ̀rọ̀ ìfẹ́ burú gan. ẹ kárí ọkọ mi ẹ ṣẹ̀ṣẹ̀ múnú mi dùn báyìí ni ara mi wá yá gágá ara mi gbà gágá ó ti yá ẹ jẹ́ lọ́wọ́ ṣòkòtò bí mo ṣe múra. bẹ́ẹ̀ ṣe da. irú aṣọ tó ń náwó rè é mami gèlè yín ti fọ́ yẹn fún ìgbà yìí irú aṣọ tó kọ yín gan wọ̀ rè é. mami o ìyá fẹ́ wọ̀ yìí. bẹ́tà sọ wípé a ní. téèyàn bá fi gbọ́ ìbádàn mọ́ mi kẹ́ yá mi láti fi gbálàyé mi. ó ṣeé ṣe kẹ́ ẹ ti nímọ̀ níkùn kọ́kàn bá mú ẹ wá gbìyànjú ẹ kàn fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kí mọ̀ yín ọba lè pọ̀ sí i. ìyá yín tẹ̀ ń wò yìí kọjá wéré o nǹkan kan ò sì ṣe bí tí ìwù kọ́ mọ́ eré rẹ̀ ọ̀dàrú kò síwín àmọ́ ẹ̀mí rẹ̀ ìrìn àjò tó ti rìn látàrí ìfẹ́ tó ní sí ọmọkùnrin yìí ìrìn àjò ní ti jìn ó jìn gan-an kókó ohun tẹ́ kàn ṣe nísìnyí ni pé àfi kẹ́ ẹ wá ọmọkùnrin nìkan ẹ rí pé ẹ wá kàn torí ẹni tó mà ti dé olùnàgó òun náà ni wọ́n mà ti lọ rẹ̀ òun lọ́mọ ohun tẹ́ ẹ ṣe yá yín tẹ́ ẹ rí báyìí o ẹ wá kàn kọ́ wá ṣàtúnṣe rẹ̀ fún yín ni torí tẹ́ bá ní lónìí ẹ gbé ya yín pamọ́ lọ́la ẹ ní jí oṣù lọ́tọ́la ẹ ní yí ọ̀tọ̀ <laughs> ìrònú ọ̀fẹ́ ọkùnrin nìyẹn padà pàyàwó tọ́bọ̀ wá ṣe bẹ́ẹ̀ tí ì kú mo kọ ìṣẹ̀dá ayé mi kọ èmi ò ní kú ikú búkan bí kò ṣe yíyè. àmín lẹ́yìn kí wọ́n bá mi wá olólùfẹ́ mi sígé bọ́ì. ṣe ráyé ṣe ráyé lóde ṣẹ́yìn náà ráyé ẹ̀rí nǹkan mẹ́ báyìí. ẹ bá ń wá ní. ọ̀dọ̀ ọwọ́ yín o. This na temptation without little confusion. ẹ wojú ayé ẹ wo pìtọ́ gbọ́ngbẹ́ ọlọ́mọdé o. You don't have to run away. Hello. àgbélébù rẹ ni. Hello, ta ni sọ̀rọ̀ adìyẹ ti bá lókun ara òrùn kún ara òrùn adìyẹ. yáde sà onífẹ́ àtàtà ẹ bá yára súnmọ́ bí o ẹ bá wá kọ́gbọ́n. ẹ kú iṣẹ́ o thank you ẹ kú iṣẹ́ bless well done. Hey, how you doing? How are you? Aunty bless me I like you. Oh, you know say me say like you now thank you. I don't know I just like your swag. Ah, uh ah, -uh, I like your swag too. See your shame. Ah, sit down now. Ah, uh, are one now. I want to take picture with you. Eh, me take the picture now. Ó tún ti bẹ̀rẹ̀ Leave her now. That's ah, ah. a picture. Am I a picture all, the time? Professor, I post them. Mm-hmm. What's up? Uh-uh memory full. delete ẹ kó sáré bá mi ìyá jàre. Ah. memory ti full jọ. Ah. Ah. okay no worry no worry use my own phone. Oh, thank you. use my phone for am. Yeah. am i girl o. Oh. Is locked. Uh, okay. You know, see the camera. Okay. Okay. Oh, yeah. That's not it. You say one take. okay. Yeah. Okay. Sister you are too beautiful. Ah, you way fine ah. way like this. You don't say you be Oyibo. Afi, you be Oyibo. Those ones say way pass Oyibo. Afi. Ah, ah. <laughs> so will send them to you. You want send them? Yes. Sir. Okay. Okay. Yeah, transfer him ah, now. do you know this guy? Ah, uh, na my persona, You sabi am? Eh. Auntie, hey, eh, they know you're calling me Bobo I say there be five or six. Ah. If you go my house by house now, now, now, you go meet them for the Roscoe, ah, uh, they be tight friend. Very eh. close. hey, the mama wo, eh, customer mi kan ó wá bíbá ìjọ kan ló wáá ṣe irun ó dẹ̀ náà wọn láìké èmi náà mo introduce ẹ̀ sí wọn o oh. pé kó bá wọn fọ mọ́tò so wá bá wọn fọ mọ́tò yẹn nìyẹn láì sáfíìsì wọn ó lóun kówó sínú mọ́tò òun bá bẹ́ẹ̀ so the person wan compensate am. so Rosco, no take the person eh, money. he give me money to give am. okay eh. Rosco, if you put money for there hundred years no pick am the person talk am he say he is very honest uh -huh. that's why he wan give am money. Uh, eh, dey give me the money make i carry give am. ah no you know what give me him phone number. me no get uh, eh, roscoe number. okay but i go give my husband number because okay. me and my husband dey dey together all the time okay. if you go my husband house now now now you go dey there so i will give you my husband address uh eh. -huh. and him number. okay give me uh -huh. ma bring pen and paper uh -huh. thank me. you. thank you so much. or oh, bring your phone make i call the number rosco mo ní sọ pààyàn ni kò jẹ́wọ́ fún mi. àná ah, mo sọ fún mi pé fẹ́ mo pààyàn mọ́. kí ni wàá sí ọ. mo ìran wa ń pààyàn ni. Ah, ah. kò lè yí ọjà rẹ. kò lè yé mi ìwọ ò sì lè ṣàlàyé bí o bá yé mi tí o ò sì lè ṣàlàyé èmi rẹ ò lè jọ gbé mọ́ láíláí. bẹ́ẹ̀ mo wí fún ọ. a lè jọ gbé mọ́. bẹ́ẹ̀ni. níbo ni kémi wàá máa lọ gbé. a máa lọ bí tó ti dáràn. kí ni ma ani ẹ ma ẹ ma pè mí mọ́. ara rẹ mú o àìkú falẹ̀ ìfà ti ń sẹ́ kí ni sọ gan sọ tí ma sọ fún mi èé ṣe bàbá pè ọ́ ọ̀ní gbé fóònù èyí ibi iṣẹ́ ọ̀wá ọ̀gbáyé ọ̀gbọ́hùn ọ̀gbélé ọ̀gbéta kí ni sí ọ. kò lè yé ọ. kò lè yé mi kò lè yé mi. kò sí mo ṣe lè ṣàlàyé mo ní kò lè yé ọ. ọ̀dà náà àkàkí ló ṣẹlẹ̀ gángan. ọ̀dà náà bí o bá ti yé mi ebi rẹ olùjọ ṣe. Ah. torí pé irin mi pè mí ẹ ti ṣe ń ọ mi yọ ṣùgbọ́n ọ mi yọ ọgbọ kéèké. ẹ ẹ ẹ yà wò lè sá dájúdájú dájúdájú ọ̀pá yẹn dájúdájú ọ̀pá èèyàn èmi ní sì kó bá ọ fúnra mi ní kó bá ọ n bá kó bá ọ tó ń sì dúró tì ọ. ìwọ kìíní kan rádaràda yìí. bàdédìlé olólùfẹ́ mi torí kò fèrò rẹpẹtẹ o olólùfẹ́ mi máa ń tijú torí kò fèrò rẹpẹtẹ o ìpàdé ìdílé olólùfẹ́ mi torí pé kóore. irú onírà dáradára wo lẹ ń kọ yìí báyìí. Ah! Bẹ́wàjì Bẹ́wàjì. Mami. Ah! ó sì yẹ kó ti mọ ohun tí máa ń dùn mí o. Ah, kí ló dé tó máa mọ́ ńlá ń gbogbo èmi ò fẹ́ bẹ́ẹ̀ o tó bá fẹ́ rójú rere mi wọn fẹ́ bẹ́ẹ̀ o mo ń kọrin olólùfẹ́. Mami mi láìkẹ́ irú orin wo nìyẹn Mami mi ẹ má jẹ́ kí n bá yín jà o. pé ayé tí wàá máa kọrú àwọn orin bẹ́ẹ̀ yẹn. pé n pàdé délé olólùfẹ́. Mami mi ìfẹ́ ṣé lé àlè mi ni kí n wá sọ. má mi kọ tí mi bá ti irú ọkọ wò lẹ ń wá kiri ilé yìí ní ní èjì. ó dà níjó tí mò ń báyìí ìpàdé ìdílé olólùfẹ́ mi torí kò fèrò rẹ̀ pẹ́tẹ́. má ẹ má jẹ́ kí n bá yín jà o. ẹ̀gbọ́n ẹjọ àwọn wo lè gbọn ẹ̀gbọ́n ẹjọ mo ní n tíra ẹni. kí ló ṣiyẹ náà. mo kàn ní n ṣáájú ni. mo máa rí ẹwọ mi bá. ẹjọ mi mọ pé yóò yíwọ mo lọ tó báyìí. má mi mi láìkẹ kí ló ìgbà wo la fẹ́ ṣe irú eléyìí gbà. ìyàwó bẹ́ẹ̀ ni mo fẹ́. Mm. hello. tuwaye eh? ìyá àwọn ọmọ wèrè king of boys kò ní bàjẹ́ màmá mi ọlọ́run orí ẹ wà bẹ́ẹ̀ àdégbádùn yìí ẹ olórí burúkú ni wèrè ẹ ti wà lábẹ́jẹ́ tàwa mi. ok ẹ ti mú good ẹ ṣe. ajé ń gbọ́ sí tì ẹ. ẹ bá mi fìyà jẹ dáadáa ṣe nígbà tí yàrá bá jẹ dáadáa á jẹ́wọ́ nǹkan tó ṣe fún màmí. ẹ ẹ kò sí wèrè iṣẹ́ kí làwọn àgbà màmá kò sí wèrè ó ti di ṣíṣe ẹ bó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run gbọ́ kò sí wèrè màmá tó a o ṣe thank you. dúró ta ni wọ́n ń jẹ ṣé é ṣe àdìsá tèmi ó tó bẹ́ẹ̀ ìyá tẹ́ bá fi jẹ́ ìyá máa fi jẹ́ ń báyìí. mami ìyá máa jẹ́ mami efi mi bẹ̀ ìyá tó máa fi jẹ́ mi o. wà á kí lọ sọ màmá ní ká bá ti eré jẹ ọlọ́ọ̀ ah, ẹgbẹ́ gíga ló ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ gíga ló ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ gíga má ṣe bẹ́ẹ̀ mú ní. kékeré ẹkùn. bàbá bàbá. o jẹ́rìí ẹ̀ o mọ̀ kó tó máa ṣẹlẹ̀ sí o ẹ̀ jẹ́ ká ti ṣe olómi yẹn. ẹ ṣe olómi gbóná tó ya ya tó lè bó ṣáàkì. yóò ah! mọ̀. ẹ má jò bó ṣáàkì ẹ jọ ẹ ní sọ́jọ́ burúkú ẹgbẹ́ kúkúrú. mo dáná mo dáná ẹgbẹ́ gíga tó tó ẹjẹ ẹgbẹ́ mi lè ṣe yọ bẹ́ẹ̀ mi lè ṣe yọ bẹ́ẹ̀ mo ní tíráì ni mo ní tíráì ni. ó ga ṣé o ṣe pé ẹ lùdà ẹ̀kọ́ sá. Ah, mo ṣe mi o fẹ́ ṣe nígbà tí mi sọmọdé mo ibi náà ni ilé wọn. Ah, ẹgbẹ́ kí ọlẹ́dẹ̀ ṣe nísìn. kò yé mi o kò yé mi náà mọ́ o. bí a kẹ́ pe nọ́mbà wọn. Ah, síbi sojú yìí náà ni a ṣe ń pe nọ́mbà bọ̀ bá a ṣe jọ ń bọ̀ ṣé mo dáwọ́ fóònù dóni àbí mo sáyè sáà lọ́kùn wọn kọ́ náà. aago wọn lọ ìmọ̀ ní tán bí àwọn ti pa aago ní bí aago wọn kú ni ìmọ̀ bí wọn lọ jẹ́wé inú igbó. ẹ kì í sì ṣe pé bóyá ìlùdàkú ẹ mú wa wálé onílé. ibi tí mo ìṣiṣẹ́ mọ́ wá níwọ̀n á ó dá kí la fẹ́ ṣe báyìí. Ah, irú béèrè wo lẹ ń béèrè lọ́wọ́ mi o sẹ́mi àtàwọn babaláwo jọ ń ṣe association ni. ẹ kí wàá ló fẹsẹ̀ ṣe ẹ fẹ́ wọ̀ ọmọ wa lọ́wọ́ ni màá dá yín blow o. ìwọ ọmọ yín lọ́mọ ṣàlàyé náà ni pé ẹ lè mọ ibi tí mo lè wá babaláwo sí. tí bá dá yín blow kí ni wọ́n sì tàkìtì sórí lẹ́gbẹ̀ẹ́ lọ́ọ̀ ni o. Ah, ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lè wá. ẹ má bínú ẹ jọ bàbá fagbamila là ń wà. fagbamila. bẹ́ẹ̀ni babaláwo fagbamila. bàbá ti travel out. bẹ́ẹ̀ni. kí travel out ṣé òsì kí ló ṣẹlẹ̀. ta ló mọ visa. Ah. àbúrò ọ̀sẹ̀ pé ó dẹ̀ ti wà ń lo òyìnbó ti wà ń lo ọba ti lọ ti pẹ́ ah. gbogbo ẹnu wọn ti kọ́kọ́ ń bí. sọ fún mọ gbàgbà visa ni. kí ló kàn yín pẹ̀lú pé bí wọ́n fún ní visa kàbí wọ́n fún visa kí lẹ́yìn wá kí ló ṣẹlẹ̀. ẹ ẹ̀gbọ́n ẹ dákun torí Ọlọ́run bó lẹ ti fẹ́ ṣàánú wa tá a ti fẹ́ rí bàbá bó ṣe ká bá wọn sọ̀rọ̀. ọ̀dà ẹ dákun ẹ fún mi ní nọ́mbà wọn. nọ́mbà wọn báwo ṣe nọ́mbà wọn lọ́wọ́ àbí kí lẹ́ ń béèrè lọ́wọ́ mi báwo ṣe ń nọ́mbà wọn lọ́wọ́ mi lẹ́yìn ẹ̀ ti lọ lu òyìnbó kí ló kẹ́ ń pẹ̀lú nọ́mbà rẹ̀ ṣùgbọ́n àjọ ń gbélé ni èyí mo ẹ kúrò ayé kúrò mi o kí ló ṣẹlẹ̀. kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. o náà ni wọ́n ti sọ fún wa. ẹ ó yá kí wàá la fẹ́ ṣe sí tilẹ̀ yìí báyìí. èmi náà mọ ẹyin rẹ mi rè ẹni bò ní ọsẹ ṣe lọ́rùn kò yé mi náà mọ báyìí. kò yé yín mọ́. ṣé báwa ṣe fẹ́ fọ̀rọ̀ mọ̀mọ́ tiwa lẹ́nu àbẹ́ ẹ mọ̀ ṣe wèrè o ṣé ká fi mọ̀mọ́ lẹ̀ ká gbàgbé mọ̀mọ́ síbẹ̀ pẹ̀lú kò tí wọ́n wà ní abẹ́ ń sí èrè ni. ọ̀dẹ̀ mọ́ bínú ẹ̀yìn eh. kí n gbà yín lọ́mọ́ràn. ó yá. sẹ́yìn tọrọ bá rí bó ṣe rí hùn ẹ lọ wá fílíọ̀n five ẹ jẹ́ ó pọ̀ kó tóbi márùn mẹ́fà kó sí wọn lọ́wọ́ ẹ wá wómi tó tutù díẹ̀ ẹ jẹ́ wọn dà jẹ tán fomi sí i sẹ́yìn wọ́n sùn tóbi jọ́ méjì jọ́ mẹ́ta nígbà wọn bá yẹ jí gbogbo ara wọn balẹ̀ ni Hmm. ara wọn balẹ̀ ni wọn ni gbogbo wọn pariwo gbá wọn pariwo àwọn òun ní síbẹ̀ mọ́ èmi lè mọ bá tẹ̀lé. àbẹ́ni ẹ jáwèrè máa fẹ́ yí wọn tó yà bẹ́ ni kí lọ́mọ tó tóoru kó tó tóoru lójú kó abẹ́ jáwèrè ni gbàtẹ́ ìṣògùn orí búkì ẹ̀ mọ́ ni ntọ́ dáwọ́ lẹ́ ọ̀lẹ́ òní sẹ́ni bá fún ọ kó kí ni bí lábọ̀ ni abẹ́ jáwèrè ni. abẹ́ ẹ̀rí kó fọ́ ni. bọ́lá wo gbogbo ti rí nísì o ti fi wàhálà fẹ́ yóò yá o ti fẹ́ fi ṣe rẹ̀ léṣe bóyá o sì fáyìn jù lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ fún rẹ fúnra ẹ lọ́wọ́ àwọn òkò ojú sórí páànù ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹ àwa ń gbóhùn olú òun gbóhùn lé ní ìsìn ẹ̀rú wa ń bà ọ́. ẹ wo ṣe rí ọkùnrin tó jókòó yìí gbogbo ìrìn àjò òfẹ́ tó rìn pátá torí ìyá yín kọ́ o torí ti bẹ́wà jílé rìn. torí tèmi. Hmm. bẹ́wà yín torí ti ẹni. Hmm. torí ẹ lè rìn ibi ìfẹ́ ìfà tí ń wá látọ̀dọ̀ ẹ gbogbo ibi tó wá tójú bọ̀ lọ pátá nǹkan béèrè lọ́wọ́ ẹ̀ pé ó kó wá tọ́jẹ́ tiẹ̀ tìyá yín lọ́wọ́ rẹ̀ bà ló kó lọ nígbà ìfarabalẹ̀ àtàgbà kádàrá. ẹnì lọ́wọ́ àfà tó fi di pé ìyá ń lé kí ìyá púpọ̀ òun ló wọ́n fẹ́ ìfẹ́ òun ni òun fẹ́ràn rẹ̀ bó ti jẹ́ nìyí o ní kinní tẹ̀ ń wò yìí. ó hàn àga o ẹ wo bàbá ẹ ṣeun àgbà yín ọ̀dàlẹ̀ kí gbogbo wa ti ẹ̀ mọ̀ lọ́kàn ara wa àti lójú ara wa pé olórí ibú lẹ̀gbọ́n yìí bí wọ́n ṣe wá jó lórí burúkú ńgbà wọ́n fẹ́ sórí burúkú kí ló tún wọn ṣe gbòòrò tó jẹ́ pé inú ẹbí tí a ní ẹ̀ ṣe sí. ṣébi tó bá jọ ohun báyìí la fi ń wé ohun tó bá jọra wọn la fi máa wéra wọn ṣé bí àwọn méjèèjì ṣe jọ wà ṣé wọ́n compatible bí ìgbà wọn yọ nǹkan dúdú kó nu pupa ṣé ẹ compatible ṣé ẹ fáìn tó wọn ni ṣé ẹ fẹ́ fẹ́ rú ẹni yìí ẹ wá forí burúkú ti yín ẹ lọ fi kó báyà tiwa ìyá tó lù ẹ ń tọ́jú jẹ́jẹ́ tẹ́lẹ̀ tó lù ẹ ń dé wọn mọ́lé nísìnyẹ ti jẹ́ gbogbo ayé ó mọ tá a sì ti lé fi jóná ṣé wèrè ni ni ti máa fún ẹ ní ṣíkó lórí gbogbo. Baba ẹ wò kí ni nǹkan tá a fẹ́ ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ kẹ́tì ẹ fi yọ ìyá tèmi lọ́fìn. ẹ wo ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa ẹ wí ní ìsẹ́ni ìyá ń kélé ìyá ń fọkàn ẹ̀ tí wọ́n mọ́lé láì sọmọ èké eléyìí tó sì jókòó ibẹ̀ tí ń wo yìí ó ti fàpó tí rọrí o kò lè gbádùn ọrùn bí ti wù kọ́ mọ. ìyá náà gbádùn lébó ti wà yìí ilẹ̀ ni wọ́n ń kélé ẹ̀dẹ̀ wọ́n mọ́lẹ̀ torí ìfẹ́ bú tọkùnrin yìí wá fúnra ẹ̀ lágídí àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn ni o. Ah! Hmm. mọ́mí àti. ó ti dèfẹ́ ayérayé ìfẹ́ ayérayé lòun jẹ́ fún yà. Ah! Ah! ìyá yín fún rẹ̀ náà ọkùnrin yìí ti dèfẹ́ ayérayé fún wọn. ẹ ẹ wò bàbá ẹ wo à ẹ ti sọ gbogbo ẹ ti sọ gbogbo ẹ ládé ẹnáwó tẹ rò pé ẹ bá wa yanjú ẹ ní èmi o. à yanjú ẹ báyìí. èmi ò lè fẹ́ o à kò tó wá ní jẹ́ yàrá arúgbó lásán yóò jẹ́ yóò lórí èmi rè yóò tó ìyá tí ò dùgbò tí ò dùgbò kọ́ báyìí lọ. àbẹ jáwèrè kò fẹ́ kó àbẹ bẹ kí n túbà tán ẹ sí èrè ni ìyá yín nìyẹn lórí èmi rè àbò kò fẹ́ dá fún yín ni ẹ mọ bẹ́ẹ̀ kẹ́ tó mọ borí burúkú yín kí tẹ́ mọ sògùn fẹ́ fún èrè kí. ayé jẹ́ ni tẹ́ bá ti bí yín dá tẹ́ bá bí bàbá yín dá ẹ̀yẹ́ mọ̀ fẹ́ mọ́ mi àkílẹ̀ ah, yín náà tún sọ yẹ́ gbọ́n ah. ṣé màá mọ fọ́kúlì àgbàlagbà ni. Hmm, ẹni fọ ẹrù kó dùn máa wà nú bí ẹsẹ kíkẹ́ máa fọ́kúlì mọ́ mi ni ah, ẹni jẹ́ wọ́n tú ẹ̀ tú ẹ̀. kí lóun méjèèjì ó ṣe wáá jẹ sí ni. ọmọ ni ọmọ ìyàwó ẹni ọmọ ẹni ni. mo dára mo gbé. Eh, èyí tẹ̀ wá wílẹ̀ kan ìwọ eh. ni kúlí. kúlí àti kí wọ́n máa jẹ mọ́ mi tú ẹ̀ tú ẹ̀ mo dáràn. yóò mọ̀ nà wọ́n. mo dáràn kí ni ìyá tán ṣe. mo dáràn. àní yóò mọ̀ tu sí fún wọn. èmi bá mi mo dáràn. Ah, ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo lè ká ń jọlọ ni. èmi bá mi mo dáràn. òní jìnnà náà rọ̀ lẹ́sẹ̀ sọ. mo dé bá mi. ẹ má tu ẹ má tu ẹ má pa ẹ rà ní ẹ má pa ẹ sí èrè ni. sọlẹ sálọ sá. sálọ kọlọ bí kankan. sálọ padà náà síbi tí ó lọ. mo fẹ́ ro mí ta ni mo fẹ́ ro mí ta ni ó lóun fẹ́ mọ mi. ẹ bẹ́ẹ̀ àjòkò bẹ̀ kó bá mú kọ́kọ́rọ́. ìtọ́jú tó péye ni ẹ máa fún. ọ̀nà fún mi ti gbé ni. mílíìkì tíì tó kiri ẹ máa pò fún o ẹ máa fún mọ́dà láì mọ́tò ọ̀la yóò fi eléyìí mílíìkì. mo fẹ́ romi ni ìsálọ. sori ti bá kiri. ọ̀gbẹ́ni gbẹ́ ẹ má fọ ọkẹ́ ẹ dákun ẹ̀gbọ́n lé ẹ̀gbọ́n lé bàbá kejì lọ́jẹ́ fún yín. ayé bàbá ò lè dà ayé bàbá ò lè dà ah, sáwọn ilé lè fẹ́ wọ́n lè fọ́ lè fún. tó bá jẹ́ torí. APC ló gbàtẹ lójú ọtí ara mi. APC APC dákun Èdùmàrè jẹ́ nígbà ire o. ọlọ́run mi jẹ́ nígbà ire o. bàbá dákun jẹ́ ń gbáyé ṣe rere. Èdùmàrè jẹ́ nígbà rere o. káyé lè sọ rere nípa mi. orí mi dákun jẹ́ káyé sọ rere. ìfẹ́ ta sọ wípé a ní. ṣé ìfẹ́ ta sọ wípé a ní o. ṣóun ló mú ni lọ sí ìwà wù. ẹgbọ́n ṣe fẹ́ ló ni sí ìwà o. adìyẹ ti